bóyá ń gbàgbé pé ó bí ọkọ̀ ọ̀gbẹ̀rún ni ó múra jọjọ lọ wọn á rí ìyẹn lára ọkùnrin o wọn á sì máa ń bá lò pẹ̀lú ẹ̀ wọ́n fi lórí ẹ̀ náà ẹ máa wò kan ó múra ó bí ọkọ̀ ni wọ́n bá padà mọ́ fẹ́ máa lè fẹ́ kódà ká padà máa lè yàn rí láti wọ́n mọ̀ wọ́n ah, lè gbà èèyàn rẹ̀ tó wà lọ́wọ́. àdúrà kan lè bá a àwọn ọmọ ìfọ̀lẹ́ mọ́tò mọ́tò ìlẹ̀ fẹ́ máa lè fẹ́ sọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì máa ń kọjá wọ́n tẹ̀sẹ̀ máa ń béèrè pé ta là láàrin láti gbọ́ àwọn orí ìgbẹ̀kọ̀. Ẹ̀mí ò wà láti sàárẹ̀ ní àjìkọ́ ìjẹ̀sì ọmọ àdáwò nàní àní sọ bá ti lọ láàrin. Ó lè ṣàrò ìlànà sórí ìlànà ọlọ́lá àìsọ́lá fún àtọ́kàtà náà ti àwọn oníyẹn. Ọlọ́ ìlà ọ̀gbẹ́ irú sùúrù táwọn kọ́lápọ̀ ọ̀ṣẹ́ àwọn ọ̀rẹ́ ṣe rẹ̀. Ó dógún àwọn orí ayé tí wọ́n bọ́ wọ̀nyàn lọ́wọ́ lábàárí pé ìyàn ṣe báwọn èèyàn ṣe ń ṣe àwọn orí ayé kan wà tó ṣe ń ṣe fún ọmọ bọ́mọ yẹn lọ àbí sẹ́yìn ó rò kó bọ́mọ lọ lọ́jọ́ yẹn ṣe báwọn èèyàn ṣe máa ṣe. ìdíkọ́ bẹ́ẹ̀ ẹ̀sán ẹ̀rọ láti àwọn àmọ́ bẹ́ẹ̀ ló lọ lórí ṣe sùúrù rẹ̀. bẹ́ẹ̀ àbá máa ń múra ṣèwà ń múra dáadáa láyé tá a wà tí ó kọ́ ní fún ìbàjẹ́ yẹn kó rẹ̀ lọ́wọ́ àlọ́ lọ wà ń gbé lọ àti àwọn arákùnrin kan bẹ́ẹ̀ fẹ́ ọ̀rọ̀ lọ́kà ọ̀rọ̀ tí sọ ètò pẹ́ o twenty sixteen tó fẹ́ ọ lọ́dọ̀ kan tó pẹ́ tó jẹ́ ní student ìsìn ẹni tó fẹ́ fẹ́ náà ó náà jẹ́ student ìsìn àwọn méjèèjì ọ̀rẹ́ ọ wọ́n ti fẹ́ràn ara wọn. Ọwọ́ àbẹ̀ ìlànà. Ẹtí ló fẹ́ ọwọ́ fẹ́ lọ sí ilé ẹtí ò fẹ́. Mo á ní kó yẹ kí n rí kó tó lọ. Bàbá wa lè rí sí mi. Mo á gbọ́ lọ́kàn obìnrin gangan wà nínú ìyàdá ẹ tó wáyé kéèyàn fi ọmọ lọ́kọ ta ni wọ́n tó yẹ ọ́ oníwà tuntun ni onísọ́nà ni agbẹ́rú rẹ̀ sì ti dìdò ọ̀nà pé àmọ́ kò ká fún ilé ìtọ́yé kò ká fún pé. Mwisho kupata kuozo kama amesipata. Ah, mama leo kwa kama ah kio bale ni wolu. Sifati ya kila mmoja ambao ya wote na pala pe. Ẹnìkan tó jẹ́ pé kí n tó rí ẹ̀wọ̀ rẹ̀ tán. Ọlọ́run ti ṣàlọ́ ìlú ètò ayé náà báyìí. Àmọ́ o, sílẹ̀ sílẹ̀ kò kí ìlú òde ti lọ Ìgbà wà sàlàwà rí pàdà lọ́nà. Èèyàn mélòó ni kódà àwọn akásọ̀rọ̀ lọ́sọ̀ náà. Tàbá fẹ́ ṣèwádìí ẹ̀, a sọ ẹ̀ ní ọ̀sán àbọ̀ pàǹtù ẹ̀ náà. Ìwà tó di ayé nìkan ni. Zọ̀rọ̀ ti gbóyè, wọ́n ní wọ́n lọ́wọ́ lọ́wọ́ nǹkan àṣọ. Èèyàn mélòó ni wà sọ fún nǹkan jáde nínú wa. Wọ́n lọ́wọ́ lọ́wọ́ nǹkan àṣọ ìtọ́nà kan. Wọ́n máa ń ọ̀nà méjìlá. Tí àwọn èèyàn bá gẹ́gẹ́ ìbáwò lásán àà obìnrin sì mọ̀ èèyàn kó bá wá tó náà wọlé kó bọ̀ ìjà òṣèlú bá jẹ́ gbá yóò wà jà pẹ̀lú ẹ̀. Ẹni tí ó bá ti rí látọ̀kọ́ ni àà ó mọ̀ mọ̀ ní ó rẹ̀ ojú rẹ̀ pọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ ara ẹ̀nà. Àmọ́ ẹgbẹ́ àwọn ẹ̀ka lẹ́bí sọ pé sọ̀rọ̀ bá àyọ̀rọ̀ àyọ̀sọ́lábà aláàdì ní wọ́n ní ìjọ ọlọ́run nígbà ìgbàlá tó wọ́n wọ̀ aláàdì kan lọ ya aláàdì ọ̀kan wọ́n ká wọ́n wí pé àgbá ò àgbá pọ̀ ẹ̀ á ẹ̀lọ́lẹ́ alọ́dọ̀ àwọn tó ń wọ́n lọ. Ìdí náà olùjẹ́ pé oníkálukú ti ọ̀ndàsáàmì wa yípa gbé lọ́wọ́ báyìí òkúta ìfẹ́ jáde tó ń jẹ ìyá. torí ibi tí wọ́n tó yẹn sí yẹn kò lè ṣe sùúrù rẹ̀. pé kò lè ṣe sùúrù rẹ̀ wọn ò lè ṣe sùúrù tí wọ́n tọ̀. àwọn sábàbù wa kan apá kan wà lọ́wọ́ tó yẹ pé ń dúpẹ́ yẹ kó ń sọ̀rọ̀ ọ̀dà ọ̀bẹ̀ ní lọ́wọ́ tó lè sìn à ọbẹ̀ èmi máa dààmú mi ìkọ́ yìí ẹ sì mọ̀ pé ìfì bá tèmi lọ. ní ìrìnsẹ̀ ọlọ́run pé màá rí ìfẹ́ sí èyí bá ń jẹ́ ìfẹ́ ká ní ìfẹ́ yìí. Ìtẹ́ ẹni gbọ́ pé mo bá yín pa nǹkan sára ní ìgbà tèmi lọ. Èèyàn mélòó ló lọ́gbọ́ yẹn? Ọlọ́run tó ṣe àná wa. So àlùmọ̀ wa bíi etí àmì ríran níbi mímu àwọn èèyàn ti ṣe tó láṣẹ káyì pé wà pé máa ṣe ń bára wa ṣe. àwọn tó ṣáájú nínú àwọn tọ́lọ́bù wa. àwọn tó ṣáájú nínú àwọn tọ́lọ́bù wa. orí gbogbo olùkọ́ ìyá ni àlùkìyàmù yẹn yé wọn wọ́n sì ṣiṣẹ́ sọ̀rọ̀ àwa náà àfi káwa náà bí ẹ̀mí káwa náà ṣe irúṣẹ́ táwọn náà ṣe àwa náà lè dé ipò tí wọ́n dé o. Hmm, táwọn sábà ti lọ bọ́ gbogbo ẹgbẹ́ ọ̀gbìn ẹ̀kọ́ títà dé àwa náà lè dé ibi tí wọ́n dé. èyí nígbà àlè délẹ̀ pọ̀lẹ́ tí gbogbo pé àlè rí òǹkà wa ipò wọn dín dín òǹkà àwọn tó gbọ́ pẹ̀lú àwọn àgbà wọn. ìdílé tó yẹ níbi níbi tí wọ́n bá dáadáa wọn lè sọ̀tà àwọn ẹ̀rì máa ṣàwọ̀. ọlọ́nkọ́ wa pẹ̀lú wa. الإمام النووي رحمه الله قال كتاب أذكار الأذان والإقامة أذكر الإقامة الأذان والإقامة قال بعض فضيلة الأذان ولو من بيكون كفر روينا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لا يجدوا إلا أن يستهموا عليه لاتهموا رواه البخاري ومسلم في صحيحيهما وعن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال اذا نودي للصلاه ادبر الشيطان ولو ذراعه حتى يسمع التأديب حتى لا يسمع التأديب رواه البخاري وعن معاوية <clears throat> رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة رواه مسلم وعن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يسمع مدى صوت المؤذن جنا ولا انس ولا شيء الا شهد له يوم القيامه رواه البخاري والاحاديث في فضله كثيره واختلف اصحابنا في الاذان والاقامه ايهما افضل على اربعه اوجه الاصح ان الاذان افضل والثاني الإمامة أفضل والثالث هما سواء والرابع إن علما من نفسه إن علم من نفسه القيام بحقوق الإقامة واستجمع خصالها فهي أفضل وإلا فالأذان أفضل والله أعلم مسائل الطرق من الضرب أسلوبي أن أختصر في ذلك وأبين حتى تفهم الدلائل فاتنج أذان الله أكبر سبحانه وتعالى وأذان من الله ورسوله إلى يوم الحج الأكبر وعذاب من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من من المشركين ورسوله ولهم ọba sọ من الله eléyìí jẹ́ ìpele al-adhan al-i'lam ìjẹ́ kí àwọn nǹkan al-adhan al-i'lam ìkéde ní fún yín. wà á dáhùn nínú ọwọ́ ẹ lọ kéde fún wọn fún ọdún tó kọ̀ ọlọ́run bá gbà yìí pé àwọn mọ̀lábìkì wọ̀nyí gbà mùsùlùmí gbẹgbẹ ni wọ́n wọ́n já àdéhùn tí wọ́n ní pẹ̀lú ọlọ́run àtàlẹ́yìn sọ̀rọ̀ wà rẹ̀ sọ̀rọ̀. pé lẹ́yìn ọdún yìí lẹ́yìn ájì yìí lẹ́yìn àmọ́rọ̀ ọdún yìí èrò mùsùlùmí kankan ò ti gbọdọ̀ gbé káábà mọ́. pẹ̀lú ìtàn wa ìjà láàrin àwọn àwọn òṣèkúrò táwọn náà láàrin àwọn bàbá wa ànábì sọ̀rọ̀ láàrin ìfẹ́lá àtàwọn tó wà pẹ̀lú ànábì pẹ̀lú àwọn ìṣẹ̀kọ́ a lórí ẹ̀sìn yìí náà sì kí ló gbé wáyé o fẹ́ tó wá ká ìfọ̀ wàhálà gan láàrin wa ọlọ́run ti ìlọ́gbìn ànábì gbé àbúrò ọdún ẹ̀sìn ní ìdíje ọjọ́ làwọn lọ́wọ́ kéde náà wọ̀nyà wà ẹ̀zá lómi náà wà wípé àbúrò náà jíṣẹ́ náà jíṣẹ́ náà ó tún mú bìlá àfẹ́yìn kan pé ẹ má bá mi kí kún mi níbi tẹ́lẹ̀ jẹ́ náà. Ànáyọ̀ ọdí àyín bí wọn kọ́ èsì jẹ́. Olùkọ́ bá bọ́ sí pé kó o sì lè díẹ̀. Títí gbogbo àdéhùn tá a sọ yàn èmi ò èmi ò àgbé ìmọ̀ ò àtẹ ti gé àdéhùn. Ọlọ́run ò fẹ́ kánà bí jàǹbá láì dé ìdìbò. Àwọn ti jàǹbá fún wọn ọ̀rẹ́ mi. Ẹ lọ bá wọn sọ pé àdéhùn yóò ti mẹ́rin torí àdéhùn yóò ṣẹ̀rí àìsàn láì ọ̀dẹ́gbà ìyàmá àbí ìpẹ́ orúkọ wọn sọ bàbá ọ̀dẹ́gbà nínú akápẹ́ ní ìyàmá akápẹ́ ní ìpẹ́. ó ní àjọ́tò àná wà ábì kọ́rọ́ṣù àná wà ábì kọ́ ìléyìí ànàbìnà ìlà Rasulullahi sallallahu alaihi wasallam èmi àti bàbá mi jáde pa ń lọ sí màdínà mẹ́rọ̀gbà ìgbà fálàkì yánà alukọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ náà kò lè ti wá wọn. من إلى أين كنا إلى المدينة قل إلى ألعظة المدينة وأن إنا لا نترككم أو لن نترككم أبدا حتى آه، نأخذ منكم ميثاق أنكم لا تقاتلون مع محمد لا تقاتلوننا مع محمد صلى الله عليه وسلم أنا هنا أنا هنا إيش هذه المنطقة هذه المدينة tíjà bá tẹ̀lẹ̀ láàrin àwọn àtàlẹ́ ìmọ̀ràn ẹ̀rí kún àwọn òṣìkún ẹ̀rí bá wọn jà wọ́n bá sì bímọ nínú lóòótọ́ wọ́n bá tún wọ́n lè wá nígbà àti àgbé wọ́n bá dé wà nínú wọ́n á ní jagun bá dúró ẹ̀sìn wa ní wọ́n tó yé o. àlẹ́sìn wọn wá jíjọ́ bá lè sọ̀rọ̀ láàrin ọ̀sọ́nà nínú mọ́tòláṣí pé àbúrò tó yára ti ń gbé ọ̀rọ̀ àwọn kòrìṣìnà lọ́wọ́ wọ́n ti gba dúkìá sí ẹ̀yìn àìgbà ilé àwọn àgbà àwọn òǹkà ilé lọ. ṣùgbọ́n wọ́n mọ̀ wọ́n lè jà àmọ́ ní ilé máa ń ká àwọn bọ́ọ̀lù hájọ́ pẹ̀lú ọ̀tà máa ẹsẹ̀ ti lè tọ́ pẹ̀lú wa nítorí àná. ẹni tó bá jẹ́ kí ń ṣẹ̀ṣẹ̀ lọlé lọ mú làkúnmí ti ẹ̀ wá ní tẹ́wàá náà wọ́n wù yẹn lọlé tí mo kò pẹ̀lú mọ̀tánà bọ́ọ̀lù hábẹ̀rọ̀ ẹ̀ńtí làkúnmí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kan yóò kà máa. Torí tí kó mọ̀ jẹ́ pé níta bá fi lẹ́sẹ̀ lọ rí ẹ̀rọ jíjẹ́ àwọn ẹ̀kọ́ wọn mọ̀ yín àtúwárá ẹ̀rọ ṣe àwọn ẹ̀rọ ṣe bá kí èrè yóò kà ní. Àbúkù bí wọ́n ka fẹ́ lọ bá rí ìgbọ́. Màǹkánà àkọ́jọ wọ́n mọ̀ pé ó jà ó lè jà ó nígbà bàbá rẹ̀ ló wájú ẹ̀ náà rẹ̀ ànábi wa ni ṣùgbọ́n ti bẹ́ẹ̀ tó fẹ́ẹ́ tàbí ọ̀sán pẹ̀lú àwọn ọkùnrin ṣé ẹ̀ẹ̀ni bá wa ẹ̀ẹ̀ni kún wa kájọ ìjà táwa rẹ̀ àwọn fún àhárẹ̀ tọ́nà fẹ̀rẹ̀ ìnàwọ́ àárẹ̀ yìí ẹ̀yin lọ pé àdéhùn àwọn òògùn ọlọ́run ọba inú ẹ̀yà lẹ́nu kí èèyàn kan mú àdéhùn lẹ́nu èèyàn báyìí pé ṣó ṣàdéhùn fún kí ẹ̀ lọ pé bẹ́ẹ̀ ni. ibi tó yẹ kó ti bàyẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run láyọ̀ ákìlùkùn ọ̀gbọ́n obìnrin lẹ́gùn sí àyèmáàlì kan. káwọn sọ àyà kankankalẹ̀ nípa àyèmáàlì nípa nìfà tẹ́gbà sọ pé ọlọ́run láyọ̀ ákìlùkùn ọ̀gbọ́n obìnrin lẹ́gùn sí àyèmáàlì bìmọ̀ kásàbà ṣe kúló òkú. àdéhùn tẹ́ ẹ ṣe tí ẹ fọkàn sí táyìn nílé ìjọba pé ah, àjọ ń ṣàdéhùn fún bíbá tẹ́ ẹ ti ṣe yóò mú ẹ lórí yẹn o. èyí tí òní mú yín sí ni èyí tẹ́ ẹ sọ táyìn gbẹgbẹ́ wà pé eré náà ń ṣe. màálù gbalẹ̀ ẹ̀rù ìlú lóògùn eré mi. fún dẹ́sọ̀ ìgbà tí wàá àwọn méjì ẹ̀rù ìlú yẹn àjọ mọ̀ pé nígbà tó ọmọ kí ló wá ṣe ní ilé wa láago méjì tó yẹ wa àjọmọ̀ pé àlọ́kàn àgbàgbọ́ kó ṣì bẹ́ẹ̀. àmọ́ assalamu alaikum salam ẹ̀rọ kan ìmọ̀ bóyá wọ́n jù ta ní ìmọ̀ ìmọ̀ ṣe sọ́ọ̀bù. wọ́n ní á subhanallah ìyàwó mi fẹ́ lò wọ́n ní à ìmọ̀ ìlú lójú oṣù mẹ́ta náà nǹkan fi gbádọ̀ owó díẹ̀ lọ. Ìdá oṣù mẹ́ta oṣù mẹ́ta. Oṣù mẹ́ta wá kọjá kan wá ní àwọn olówó gbó. Àwọn olówó gbó. Àjọ ah! ṣàdéhùn ní yóò wá pe àwọn èèyàn lé lórí. Ah! Àwọn èèyàn jàǹbá ọlọ́run àtàná lè ẹ̀sán wa sọ. Ọlọ́run yára ẹ̀rọ lè ní àmọ̀ látàkùn lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó lọ pàpàkùn lọ́wọ́ àmànàtìkùn ọ̀tọ̀kùnù àmànàtìkùn ẹ máa ṣàdé ọba ẹsẹ̀ mọ ọlọ́kàn kò yọ mẹ́fà ẹ̀yin gẹ́gẹ́ fún ayé ti plan ó yọ ọ̀nà. subhanallah mo lọ́kàn yín ti gbé lẹ́yìn bàbá wọn ní yá ayé alẹ́ nínú àmàlù àwòkù bẹ̀rẹ̀ òkúùdè. gbogbo àlùkò kóòrò pátápátá ẹ pé ẹ pé ìwọ ẹ máa ṣàjọ ọlọ́kan yín báyìí ìmọ̀ fún wọn lè pa. Ànábì fẹ́ kú sọ́lọ́ bá ayọ̀ sọ́là. Ànábì wa ní ìsọ́sọ́ obìnrin sáré káyọ̀ gbogbo tẹ́ ẹ bá mọ̀ ní dáadáa ní kẹ́ ẹ ti fáwọn ìyàwó yìí. فإنكم أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله. آه ńgbọ́tẹ̀ ẹ̀fẹ́ wọn di àmánàtìlà òṣìṣẹ́ obìnrin tó lẹ́yọ̀ ń dára rẹ̀ fún ẹnìkan láyé tí ìgbà ti pé ọ̀dà láyé àmánà wà ń bẹ̀ pé tún ṣe dáadáa sí i. wàlá kò sí ọmọ tó máa rẹ ní gbogbo tó ń fojẹ́ láyé ló sì sọ bí tiẹ̀ fún wọn wọ́n ló bí sáájú gbogbo láìpẹ́ ó sì mọ nípa nípa ayé rẹ̀ àtàkì àmọ́ rẹ̀. gbogbo tó ń kò fẹ́ jẹ́ nílé ayé tó bá bá lùbá kò sí ọ̀dà under Christ's existence yẹn. Gbogbo tó ń gbogbo ẹgbẹ́ kò fọwọ́ yẹn. Ànábi tí wọ́n sọ ní ájọ́kì ìwà dára ní bàbá náà ní ìfẹ́ ọkú. Ó tún mọ̀ pé ọ̀rọ̀ àwọn obìnrin lè dà mọ́ ẹ lọ́wọ́. Sọ ẹ̀yìn kún àkóso gómìnà ní àmánàtìlá bí àmánàtìlá. Àmánà àtọ̀dọ̀ náà rẹ̀ mọ̀ gbà wọn. Wà ẹ̀yìn àwọn àwòrán ṣòro nínú condition tí yẹn wọ́n tètè pé láyé má sàlá tó bí i fáàkì nípa ẹ̀sọ́ gómìnà obìnrin ìyọ̀dára lẹ́fọ́ subhanallah subhanallah ìyẹn sì máa tàbí ọ̀gá ìyẹn wọ́n ti fà ó sì máa lọ́kà rẹ̀ nípa rẹ̀ àwọn àrídìá tọ́lá ní sọ̀rọ̀ à ẹ̀sìn àwọn àrídìá ó ti lè lọ síwájú.

إن الله مع المحسنين ọlọ́run ìdúpọ̀ láwọn tó máa ṣe wọlé ẹ̀sìn àti ti ẹ̀sìn bọ́lọ́run ṣe fẹ́ ní ìlọ́dọ̀ ọlọ́run èyí gbìyànjú dà ṣùgbọ́n èyí gbìyànjú dà ẹ̀sìn láti yàrá láyé ìpàwọ̀ rẹ̀ àpà ìnàkùn àkọ́sùnmọ́hún nàbí amánàtìlá ìnà ọ̀fọ̀ ìṣòro nínú tó yẹ kẹ́ pé jù mọ́tàlá ìtúndìhìn pàtó ntí ẹ fi ṣe abẹ́ wọn lẹ́tọ̀ọ́ ẹ̀dánìkẹ́ pé. ẹgbọ́n tó sọ ọlọ́run bá sọ ha tẹgbọ́n tó ọlọ́run bá sọ nípa wọn ọlọ́run bá ń sọ ní Suratul Baqara. àwọn àtúnyàn tó ń fi àǹtí tó kí lè rẹ̀ ẹ̀. wàlá jùlọ àlẹ́ òfin àwọn tún. به من خطبة النساء أو أكننتم في أنفسكم ألم ولا جناح عليكم كيف وفين يجب فيما عرضتم به من خطبة النساء أي أبنين ثم تقول wájẹ́ pé kíkọ̀ tí wọ́n kọ yìí o wọn à ní fẹ́ padà àwọn ẹlẹ́kẹta ẹ̀ gbọ́dọ̀ kọ́nu sí nígbà tó wà nílé yẹn bàtí sì ń pé kíní rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́dọ̀ kọ́ lọ́sàn. Àdí obìnrin tọ́kọ rẹ̀ kú sí ṣe ẹgbà lọ́wọ́ ẹ̀gbọ́dọ̀ kan tó sí bó ṣe lè wí tó ẹ̀gbọ́dọ̀ kan sí. Wà láti lójà lóhun jù náà ti máa rọ̀ tó ẹ wá ń tètè sí pé tẹ̀bá kú nínú òfin ọlọ́run yìí ìlú rẹ̀ yìí o. Nítorí wọ̀ fún yín, ẹ ní kẹ̀síkò ẹ̀ ń ṣèṣe sí ẹ̀ ń ṣe kíndímọ́ fún láàárọ̀ ẹ̀sìn bá wá kankan wá ẹgbẹ́ gbóúnjẹ wá ẹ̀ ń sọ̀rọ̀ nínú fún ẹ̀ ń dán kankan wípé ọlọ́run kò lè ní ọkọ yín ọlọ́run kò lè jẹ ọkọ yín الله الذي خلق السماوات والارض والذي خلق السماوات والأرض يجيره هذا الذي قاله سبحانه وتعالى níbi ọ̀rọ̀ àdéhùn nǹkan tá à ń ṣe pẹ̀lú àwọn yẹn. a àwọn kan wọ̀nyí subhanallah wọ́n pé ìyẹn wọ́n wọ́nà ní òbí sọ fún pé èmi náà ẹ lè kọ̀ǹsídà mi o. ليس عليكم جناح ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء يشيء وقوي أو أكننتم في أنفسكم àgbẹ̀yìn òkè èyí pé ẹ̀fẹ́ ní fẹ́ ẹ̀kan da sí náà ni ẹ̀jọ́ sọ pé a ah, ẹ̀kẹta tí wọ́n fi kàn yín nìyẹn omi bẹ́ẹ̀. ó dá ẹ sì ń ṣe dáadáa lọ ẹ sì ń ṣe dáadáa lọ. àwọn náà tó ń fi àwọn tó fi kún abẹ́ ìjọ kí lọ́wọ́ fẹ́rẹ́ yẹn ọ̀la tí wá ìlú nàṣẹ́ rọ mọ́ṣáájú òun mọ́tàlá bẹ̀rẹ̀ sọ pé à ìjẹ̀bú wa ń ṣe ìjọba ẹ̀ kúrò níṣẹ́ o kì í ṣe ẹ̀ṣẹ̀ fún fún òun tó fẹ́ lórí ojú iṣẹ́ kan o táwọn òfin ọgbà náà kì í ṣe orí búrí fún ó kàn sí dáadáa ẹ̀mí economically ilẹ̀kẹ́ ilé ìtọ́jú mọ́ pààrọ̀ fún un mọ́ ṣe bí wípé nǹkan bẹ́ẹ̀lẹ̀ òfin sí nǹkan wà láti wá ẹjọ́ wọ́n ní nàfẹ́ rọ̀ ọ́. إلا أن تقولوا قولا معروفا هذا ذلك سليمان àpẹ tí wọn ń yí tó ìṣòwò tí mo lè fi tọ́jú yín ọ̀rọ̀ dáadáa ni ẹ àpẹ tí wọn ń dáa tó ó sì jẹ ajẹ tọlọ́run fún mi lówó ìṣiṣẹ́ orí ó ní torí rẹ máa wò ọ̀fẹ́ ní tiẹ̀ lóòótọ́ àmọ́ tẹ ẹ fi rọbẹrẹ wàlá tó wá ìlú òun náà ṣe lọ tẹ bá ka ayé àti ẹ bá débẹ̀ bóòlù ti mọ bóòlù ti mọ fi ọlọmọ ọlọmọ tó bí o láàrin ta fẹ́ pé ẹ̀wọ̀ ewu bó ṣe wà ní àwọn níbí yìí ìlà takúlú kọ́lá màrúfà ẹ bá wá sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀tọ̀ ẹ lámọ́ra tẹ̀ ilé ìlú tiẹ̀ ń bọ̀ tiẹ̀ ń bọ̀ ilé ìlú àmọ́ tí ẹ ń bọ̀ torí ẹ̀ nǹkan ìbànújẹ́ ńlá ni kí èèyàn sọ fún mi pé títí ṣe ti sọ pé ìrànrún ọmọ àwọn ti sọ pé ìrànrún ọmọ kan wà ìlóró àmì ìrìnpa ní ibi ti pa kí ṣe bẹ́yẹn tó bá yẹ pé lódodo èèyàn wà ìpínlẹ̀ bí hàlà ṣe rí gẹ́lẹ́ fún àdíkẹ́ ojú fẹ́ máa tó súnmọ́ àwọn obìnrin míì náà ó rùn ní pé bóyá látara wà sí akọ táwọn èèyàn máa ń ṣe fún wa bóyá wà sí akọ tí mo ní ni pé kì í ṣe oge o wà sí líle wà sí gbóná wípé èèyàn lè kọ̀ǹsídà ètò ayé láti fẹ́ràn ní máa ń yí wà sí gbóná ni o wà sí gbóná gidi ni o ìyẹn lè especially tí nọ́mbà ẹ bá ti ń lọ òkè ìyẹn lè kọ̀ǹsídà rẹ o especially tí nọ́mbà yẹn bá ti ń lò kí ẹ lè consider rẹ̀ pé ah ṣé iṣẹ́ ni ó lè gbé wá rí aláwọ̀ nígbà tó ń gbóyè ní ìdí náà yẹn ẹ rọ̀ẹ́ta ní mùkíra mùkíra náà ní dárí látà ìní ẹ̀ tó oríire tó yapa tó ń dì náà ti ọlọ́run kọ́ àmọ́ bó láti ṣe tó oríire tó ń dì náà rẹ̀ àmọ́ lẹ́yìn ìyẹn láti kàlẹ̀ ọ̀nà wo la fẹ́ máa sọ láti máa gbọ́ bó ta fẹ́ náà ah, ní ìlú ńlá ní ìtọ́lá ẹ̀ nítorá ẹ̀ ṣé èso ti wà lẹ́yìn ìlú ìlú ìlànà ẹ̀ wọ́n tẹ́ lọ́wọ́ bàbá kódà kó jẹ́ ní nǹkan kékeré ní jáde rẹ̀ wọ́n tẹ́ lọ́wọ́ bàbá. ṣùgbọ́n náà sọ pé wà láti wá ìlú olùmọ̀ọ́fẹ́ rọ ẹnu àrùn fún wọn. ẹ mọ́ sàdé nǹkan agbára ní nǹkan. ẹ sì mọ́ àlọ́ ìjọba sọ pé níbi tí mo ti fẹ́ kẹ́ ẹ ẹnu ọ̀dọ́gbọ́n sọ pé ìbò tí ì sẹ́mu fẹ́fẹ́ yìí. ìwọ ni nígbà tó wà ní ìdá lọ́wọ́ kódà tó jẹ́ nígbà tó wò kí ní fẹ́ mọ́ ìwọ yóò pa ìyẹn dà ẹ̀. ẹ wú bọ́lá ṣe ká ṣe sùúrù. ibi ẹsẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkùnrin a máa mì púpọ̀ ẹsẹ̀ wa máa mì gan. bí wọ́n dàbí pé àti màá wá sọ nǹkan tó takọ tí mo gbàgbọ́ ni torí pé tí mo rí ìyá ó wù mí gan-an ilé ìwọ yẹn ìpínlẹ̀ lè wà lẹ́yìn rẹ̀. Níbi ìpínlẹ̀ tó mọ́ à ẹni yóò bá gbé títí yẹ ẹ̀rọ ìjọba láyé very long time sixty years we are sensible it a very long time to be calm ròdàdà pé ah, ah. èyí tó wọ́n bú náà lọ́wọ́ obìnrin gbá mi pé ọ̀fẹ́fẹ́ ó sì fẹ́ torí ẹni ẹni lọ́wọ́ náà fẹ́ yóò wá ní ẹni ẹni náà nìfín oríṣiríṣi fún òní lọ́wọ́ àbíkò tí ẹ ti sẹ́yìn sọ pé kò sí olú àyè ìran ni ó ní sísẹ́ tó sọ pé àti nǹkan báyìí wà tó bá sí ìlú ìtọ́jú yóò wá fẹ́ pààrọ̀ pé sọ́mọ́ lọ́wọ́ ní mọ́nì yóò kó bá fa àlàbà àbá òdu ti ṣàlàyé fún yóò àti àbá àtẹwà ní kò sí ìdáná fíìsà wọn yà ní ìgbéga oúnjẹ ìgbàlódé pèlà mi ò pèlà mi ò wulẹ̀ ní tẹ́lẹ̀ òsì kankan mo bíjì bíjì òbí ẹ̀ ní bíjì mo tiẹ̀ dé níbi ọ̀rẹ́ mi kan lóbi sí lọ́gọ́rùn-ún ọ̀la ti ba ìwé káàdì obìnrin ò sọ pé sáńkàdé báyìí òun sọ ọkùnrin náà òun náà dá mọ́ nípa sọ níbẹ̀ ni àdéhùn àdéhùn. Ànábì sọ fún òwe ìfọ̀tùnú yàmá áwòfì à ìwọ lọ pé àdéhùn yẹn o wọn náà sẹ̀rí ìmọ̀ lọ àlà àlẹ́ yìí àwọn òwò àwọ̀ ọlọ́ọ̀bí àwọn ọ̀fẹ́ ìsìn lọ́wọ́ ìdíjẹ́ nù. Òwe ìfọ̀tùnú yàmá ni wà máa ma náà ní ìlọ́dù wọ́sẹ̀ ìbádé kò tí ò jẹ́ ìjagun bá dé àfihàn. Èmi àti bàbá mi àdéhùn tá ṣe náà ni wọ́n sọ pé àà ah, àníbi ni àwọn àìgbà pé yapa àdéhùn nínú ìṣúlù ẹ̀sìn ní kí ẹ̀ máa máa déhùn ṣẹ. o sọ̀rọ̀ báyìí kọ́rọ̀ ilé ọ̀ báyìí yẹ lórí àwọn ẹ̀ ń pa oúnjẹ náà ṣùgbọ́n ara náà lọ. irọ́ bí ṣe pẹ̀lú ayé ẹlòmíì ló sọ bá. ilé pé irọ́ tó ní pẹ̀lú ti ẹnìkan ilé pé irọ́ tó pẹ̀lú ayé ẹlòmíì ẹni mi náà jẹ ayé tí ẹni bàjẹ́ yóò fún pa náà. ọlọ́run bá ní ọ̀rọ̀ tó wá ìlú òun náà sẹ̀rọ̀ ọ̀la tó wá ìlú òun náà sẹ̀rọ̀ ẹnu ṣàdéhùn kàfẹ́ rẹ̀ wọ́n ṣe. ilá ń tọ́kọ olùkọ́wò làwọn àwòrán ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó dá jẹ́. so níbí lẹ́yìn ìgbà táwọn òṣèkó tí wọ́n yẹ àdéhùn ọlọ́run wa kéde fún ọkọ̀ àdáhùn ìrìn lọ. nígbà tí ó di àwọn àdéhùn yẹn tó ń fàyìn ní ànábi wípé ámì ni ẹni tó jẹ́ fámìlì òun jùlọ nínú tradition yẹn tó bá súnmọ́ ni jùlọ níbi ẹ̀jẹ̀ láàyè òṣèlú bẹ́ẹ̀ àwùjọ pé ìwọ náà lè ṣe jẹ́ kí àlùmí ṣe. ó wá bá nínú ìwáyà mi ẹ̀rú bá gbọ́ sí pé ah, ànágbẹ̀lẹ̀ fi àṣẹ tí ìfẹsẹ̀ sọ̀kalẹ̀ pa ni pé ẹbí ní kẹ́lú bí ìgbà tí àmì ní ara ọ̀ mo kàn rí wípé àní súnmọ́ ni lẹ́bí tí ìtakọ́ bá tẹ̀lẹ̀ nínú ọ̀tàn ẹbí yẹn ni wọ́n ṣe lè ẹjẹ́ kí ìjẹ́bí tiẹ̀ ẹjẹ́ tó ṣe ọdún ọmọ àdùnnú àjùmáyé ọlọ́ba àti àwọn tàbí ànábì. so táwọn sọ pé àdáà oná ni alẹ́ àìlá jẹ́ kí mọ̀ nípa nǹkan kan ìsọ nípa nǹkan kan fún yàn. يوم بلغ آخر فجأة ما الأذان نبيل ثم بلغ الأذان أما جاء صحيح الإمام البخاري من حديث عبد الله بن عمر رضي الله عنه عنهما ومن حديث أنس بن مالك رضي الله عنه أنس بن مالك جاء الإمام البخاري في الدوام بطريق محمد محمود بن غيلان نقل عبد الرزاق بن حمام látọ̀dọ̀ ibn Jurayj ibn Jurayj tariqu ah, Abdullahi ibn Umar yẹn tariqu Abdullahi ibn Umar olùmọ̀ Bukhari sọ pé àwọn gbà látọ̀dọ̀ Mahmud bin Ghailan Mahmud bin Ghailan ní àwọn gbọ́ lẹ́nu Abdurrazzaq Abdurrazzaq As-San'ani Abdurrazzaq As-San'ani ní àwọn gbọ́ لقد تدار في ابن جريج أخبارنا الإمام ابن جريج عبد الملك بن عبد العزيز عبد العزيز بن عبد الملك عبد الملك بن عبد العزيز بن جريج المكي أقول نافع بلفظه أخبرني لأن ابن جريج مدلس قال أخبرني نافع نافع ما أن ابن عمر رضي الله عنه كان يقول ابن عمر من زقي كان المسلمون يجتمعون ويتحيرون ويتحيرون الصلاة àwọn mùsùlùmí nígbà tí kílẹ̀ ọjọ́ dé tí wọ́n máa kírun wọ́n kàn jókòó báyìí ni wọ́n máa sọ ah àtọ̀run ti tó àwọn tó bá rí àwọn àjọ wọn kírun kò sí ìjọba káàmù pèsè pé ẹ̀wà kírun. wọ́n lọ́ọ́ máa sàkúrọ̀ náà yẹn ló ṣe wà náà olùwárí àti anna nígbà tó rìn àwọn èèyàn pọ̀ tó ti gba islam wọn ní zakaru anaro wàlúùnà hood wọn ní anabi wọn bú ọkọ lè yẹ ohun sá ẹjẹ awádì ìwo kan táwọn ọdún kébí àwọn yẹ̀wò ní àdìkáwádì àgbo àwọn ọ̀nà sọ̀rọ̀ àdìká dárí náà kan táwọn èèyàn mọ̀ yìí pé àtòun ti tó ibi tí wọ́n ti ń rò ó bẹ́ẹ̀ ìkánú àwọn àtàdé abdullahi bin zayd owó àbí zayd bin abdullah wà zayd bin abdullah owó lẹ́yìn tó ti sùn tó ti lálàá pé àlùfáà ní bá àti wọn pé òun bá padà sọ ní mọ́sálà tí wọ́n máa ṣe ọlọ́run òun rí lójú wọn pé ibi táwọn tó sọ báyìí ẹnì kan sọ pé kí ló dé tẹ̀lé máa sọ pé Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله aláàgọ́ rẹ̀ ní jùmọ̀ká òfúdì káàkàrà ṣàlàyé tọ́wọ́ díwájú wípé pẹ́sẹ̀ bọ́ sọ bẹ́ẹ̀ ó wá sọ bẹ́ẹ̀ fún anábì Muhammad sallallahu alaihi wasallam anábì wa ní ilé ìlà máa ń ṣe tó wọn á bẹ̀rẹ̀ sí ṣe ẹlòmíràn sọ pé a ó mìíràn pé ó ẹ̀sìn Ọlọ́run kí náà lálàá ó wá sọ ní tí ó bọ̀ sáyẹn náà wọ́n lára láyé ànábì ànábì sáyẹn ta ní ó bọ̀ sáyẹn tiẹ̀ yá tó di eré àyíká èmi náà lára mo lára kanáà ó ti ó lára àní ó kàn ó wà lóbi ní àyè kò sọ àbúrò tọ́ba lè máa tóbi mẹ́ta kan àwọn yìí ti yàkú yà fún ọmọ sùn. tọ́ba lè máa tóbi mẹ́ta sáré ní ọdún kẹrin wọ́n ti bẹ̀rẹ̀ náà sáré pẹ̀lú ọ̀nà. orí ló ń gbà láàrẹ̀ ìtàwọn sọ̀tàn ni pé ìgbélé ti lórí o àbí ìfẹ́yì. àwọn àjẹmọ́ burúkú burúkú burúkú lórí ọgbọ̀n ọ̀tẹ̀ ni wọ́n sọ kéèdì ọlọ́ni àyàwó àtìmọ́lùtúlọ́kọ́ lára tí wọ́n ti ń pè ní súnmọ́ àìsúnmọ́ tó tẹ́kẹ̀rẹ̀ ìrìyà ìdí wọ́n ṣe lójú àmì náà ní ọjà àbáwọn tó ní tẹ́lẹ̀ ọjà àbáwọn gbogbo tí ọba ilé gbọ́nà tó bá ilé tako àyẹ̀wò àtìmọ́lùtú pé ọ̀rẹ́ ti pé ọ̀dà àdáni wọ́n rí òrìṣẹ́ bẹ́ẹ̀nà ìlà oúnjẹ bẹ́ẹ̀nà ìní kọ́dún ọ̀tọ́gbọ́n àwárí lójú ọrùn oúnjẹ méjì níbi tẹ́sí àárín ìtànà ṣe sọ̀rọ̀ wà ìrọ̀lẹ́sọ̀rọ̀ tó wọ́n ń pẹ̀rù lẹ́yìn ànábì ìrọ̀lẹ́sọ̀rọ̀ mo fi wọ́n pẹ̀rù bẹ́ẹ̀. àlùmọ́ọ̀mù náà ọ̀rọ̀ ni wọ́n sọ tí àtọwọ́ láàrin àdáàn àti ìkọ́nà bẹ́ẹ̀ ni àtọwọ́ wọn àti máa pè wọ́n ní ìkàkàn náà wọ́n máa pè é ọmọ ní àzán àsán àzán ẹlẹ́ẹ̀kejì. so àzán àti ọmọ ìkàkà náà ni wọ́n láàyè kan lórí ọ̀rọ̀ nínú ẹ̀ pé bẹ́ẹ̀nẹ̀ àzánẹ́yìn mú èyí ti jàrà áwọ̀ yóò tàjà ọdún áwọ̀ bẹ́ẹ̀nẹ̀ àzánẹ́yìn. àdúrà bá ṣe láàrin àzán méjì bẹ́ẹ̀nẹ̀ àzán wọ́n ti kọ́ wọn láàrin àdáàmì nìkan máa ń gbàgbé wọn ṣe láàrin ẹ ọlọ́run bá ọlọ́run gbà kí wọ́n pe ìtọ́nù bẹ̀rẹ̀ o àdá pé wọ́n máa pe ìtọ́nù náà ní àdá wọ́n máa pe àdáàmì náà ní àmìdá àmìdá ìpèpè wọ́n máa pe gbogbo ẹ̀ bá wọ́n dáná ní àtẹ̀síwì àtọ̀nà nílẹ̀ àtẹ̀síwì tẹ̀síwì ní àròjù rẹ̀ kí n padà sí ìtàn ṣùgbọ́n èyí táwọn amọ̀rẹ́sẹ̀ fún ìwé ilé ni àtọ̀láàtú kọ́yọ̀ òmìnira àwọn ẹ̀yà tó ṣe tẹ̀síwìlì àtẹ̀síwìlì sáábà dáwọ́gbọ̀nà àtẹ̀síwìlì kí la mọ̀ tó kọ́mọ̀ bẹ́ẹ̀ àtọ̀láàtú kọ́yọ̀ òmìnira lọ́gbọ̀rọ̀ náà ti yẹ tẹ̀síwìlì wọ́n ti àtọ̀láàtú kọ́yọ̀ òmìnira náà Abdullahi bin Zayd alhamdulillah Abdullahi bin Zayd wọ́n pe àtọ̀látò sẹ́yìn ní adáwò nìkéni àtẹ̀sùnmí wọ́n tún pe káfí hayya àtọ̀lá hayya àlùfàlà méjèèjì náà wọ́n kó náà nìkéni àtẹ̀sùnmí sóyè ọ̀dùnmá tó tẹ̀sùnmí wọ́n á ìmọ̀mù náà wà ní ọmọ àgbẹ̀ bá kò pàdé lọ́dọ̀ àgbà kí ni àwọn ọlá ti lẹ fún kéèyàn máa pẹ̀lú. wọ́n ní gẹ́gẹ́ bí wọn náà ti dàgbò lọ́wọ́ lọ́dọ̀ àgbà àdéhùn yìí ìwáyà ètò ọ̀nà ìmọ̀mù Bukhari ìwáyà ìkánú ẹ̀ ìkárò àdáàmì wọ́n gbà wọn látọ̀dọ̀ àbúlá ìwé ìlú tèmi sí látọ̀dọ̀ máyì máyì ìgbà látọ̀dọ̀ àbúzìnà àbúzìnà ìgbà látọ̀dọ̀ àrùn ìgbà látọ̀dọ̀ àbúwọ̀ yẹn látà ọ̀dì ọ̀lọ́wọ̀ àná. ó ní لو يعلم الناس ما في النداء هذا الحديث طويل كما يسمى حديث الجنباية ألا وإنما الجنباية كما كما بيرون وفي الصف الأول والصف الأول أبي ما جيسا وما قصة ولا قوة ثم لم يجد إلا أن يستمر وأنت كمين تولي بعد ذلك تولي بعد àti kó sọ pé àgbogbo ah, ara ẹni ìrẹ̀ kan àgbogbo ara ẹni ìrẹ̀ kan. ó yá ẹ jẹ́ ká ṣe ìhárà ẹ jẹ́ ká ṣe kóró à káta lọ́ọ̀t bálọ̀t káfí mọ ẹni tí ó sọ síbẹ̀ yóò wá lọ sí ẹ̀kọ́ yóò dá ìyẹn náà ìta. ẹgbẹ́ ẹ̀ka tó sọ wájú à bẹ́ẹ̀ wá wọn tó yóò gbà bẹ́ẹ̀ èyí ẹ̀ náà fẹ́ mọ bí ẹ̀ ní mọ́ yìí. báwo ni wọ́n yọ̀ ẹ̀yọ́ ìlú ẹ̀rọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yọ́ ìlú ẹ̀rọ ayé. Ó ti ní ẹ̀kọ́ ìlú ìgbà yóò ní access sí five million naira oníkálukú lọ́wọ́lọ́wọ́ pé yóò rà lẹ́lẹ́. five million naira ní ẹni tó bá ẹni nígbà máa bẹ́ẹ̀ ní ẹ̀sìn sọ̀rọ̀ ẹ̀ láti ṣe màtá ilé ìfà. Yàrá mọ́ ọ̀nà lọ́ọ̀rì ọ̀ọ́ nínú àyà òjòlè yá àkàlẹ́ ó yẹ dábàá ìdìbò adarú à bẹ́ẹ̀ ni àmì èrò pé ìdìbò adarú àmì ẹni wá ní owó ìwà fún ọ ilé ọ̀fẹ́ kan fún yín lórí ẹ̀yẹ owó ẹ̀yẹ fún ọ ní ìgbàgbọ́ àti ká tẹ́lẹ̀ ọ̀tí jáde wọ̀ fún yín o ẹ̀fún ọ ìgbàgbọ́. المهم الشعب بن حجاج ثم توالوا يدركوا الله ما قالوا بين يتيمين غير بين الفلوة على باي بدل كان مجيور كما هو إذا أفرت الصور أتكا قد يحقق المنطقة ويسنسي أن تضرب والمطلع هو وأن يغملوا ويعيشوا ثم يجب أن يكون في مطلع ويعيشوا apá kan nínú àwọn àgbà sọ wípé ó wà nínú àwọn àrọ̀mọ́ tí ń bàbá rẹ̀ nínú àwọn tí ń wọ̀ lọ́wọ́ ẹ̀rọ ọ̀la. ìwọ̀n la kíkọ́ yìí àtàlámà nípa tó lápá ìjọba òṣùwọ́n lọ́kùnrin àti lóbi ìbò. bẹ́ẹ̀ tó ń wò yìí láti ọdún mẹ́fà sẹ́yìn kò sí láńdẹ́ akọ́lé òfin ẹ̀sẹ̀ ike méjì bá wà wọ́n yìí o. òun jẹ́ ẹsẹ̀ ní ìwọ́n ìyẹn ló ya ẹsẹ̀ ilé wa bí wa àwọn tí ó wà ní ọlọ́pàá ọ̀pọ̀ pé ẹni ò jáde lórí ìgbẹ́ lọ ẹsẹ̀ ìṣe mọ́tò tó wá ya ẹsẹ̀ kan wá sí bíbá ṣàpá kan lọ. tó tá a pè ní àdúgbò àdáyà ọlá tí ilẹ̀ fún kámá kò rán ní ká láàmú ọlá tí ilẹ̀ fún kéèyàn kò rán ọlá àwọn ẹ̀sìn ọjọ́ ìlẹ̀ ọlá yìí. ومن يعمل منهم أسجل الذين يعلمون ظاهرة من الحياة الدنيا وهم أن الآخرة هم غافلون ترى فيها إلي يتبع يوزي 5 مليون نيرا كان بويان دار هم ريان ọ̀nà méjì láti rí pé kò súnmọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹnu ẹgbẹ́ fi gbọ́rù yẹn yóò

يقول الإسلام ولا وقوان الله أرد وجيبة في الجلال ونعيد ما يعلمون أو يعلم الناس مفيد نداء تبقى في الجلد كم يمكنه وفي الصف الأول الدفاع ولا وقوف ثم لا يجد إلا أن يستجموا علينا الساعة Ah. alhamdulillah àdìsí ẹlẹ́ẹ̀kejì ní ṣàlàyé rárá wọ́n ti kọ́kọ́ ṣàlàyé ìdára ọmọ ẹlẹ́ẹ̀kejì ní ìjẹ́kẹ́ rí pé àdéhùn rẹ̀ ti wà á dé òwá yìí àdìsí aláàpọ̀ ìtọ̀ rẹ̀ àwọn afáà ní ìyàpọ̀ ẹnu nínú àdìsí náà làlẹ́ ìjọ pé ọ̀rọ̀ yà lọ́mọ náà màá àhàbùwà kánú wọn mọ ẹ̀sọ́ tó lè fi ẹ̀wọ̀n kí ló sọ látò lẹ̀ ìṣá àti sọ látò ìfọ̀jẹ̀ ìwọ̀n àárọ̀ níjà máa ní. tí wọn ò bá lè wọ àwọn ibi tí wọn wọ wọn wọ wọn wọ wọ wọ àdúgbò àti pé à ẹ lè rí ẹsọ wọrọ pé ìgbọdọ kí ìṣá kí lọ wà ju jíjẹ lọlọ. ìyàtọ̀ kan pọ̀ tó wà sísun sàárè èèyàn àwọn àwọn kan wà ní mọ́tà lọ́lẹ̀ níjọ́ náà èyí ò dá aláìní ìgbà jẹ́pẹ́ ìwà tó kù èyí dá aláìní aláìní tó fogún ọ̀nì ò ẹ̀ dá aláìní gan ẹ̀ dá aláìní gan ẹ̀ níbi iṣẹ́ ẹ̀ níbi àwọn ọ̀rẹ́ tó kà wọ́n ti níjọ́ kan. ìgbà á lọ́wọ́ akẹ́ ọ̀kan nígbà. kẹ́ríjọ́ agbọ́dọ̀ wà ní kẹ́rí sì ṣe ìra wa ká tó lè rántí ara wa lẹ́yìn. Because àwọn ìyàwó mọ́tò wọ́n tẹ̀lé kí ló ní tẹ́lẹ̀ àdúrà táwọn ọmọ ìgbìmọ̀ àwọn ìṣàrà ìjà ìlàkàlà káyà ọlọ́ ìsàmà àwọn ìyàn káyà. Torí kò jọ fún wa lórí àgbà sọ. Àwọn náà mú mọ́ tó wà lẹ́yà. Ànábi ń sọ̀rọ̀ wà sí. Dùhàù bẹ́ẹ̀ rẹ̀ máa bò bẹ́ẹ̀ àwọn ọ̀nà àbẹ́yẹ̀ ìlà. Àwọn èèyàn méjì tí wọ́n fẹ́ràn àwọn òṣèlú ọlọ́run. دعاء بين معبودين أسعد قال الإسلام مستجاب هذا الأمر به سميك يا الله ورحمة الله زاد الله خيرا أكرم الله أرفع الله قدركم أحمد الله إليكم لا يقول ولا إلا في الثاني ويا مريمان الإنسان إن يريد إن يريد من جيل من جولة في الثاني وما تسمي كلمة الله èèyàn mélòó ìyàwó ni ẹni tó súnmọ́ nìyẹn o ẹni tó ìfẹ́ tó tọ́ ni kó dí kó wọlé ìgbà ẹ̀ ìyá ó mọ̀ kù láàrín kò ní wọná ọkàn wọ̀ sí náà ta láǹfẹ̀ yìí bá a ṣe ń bá wọn tó wá sáájú kọ́ yìí ó mọ̀ kù láàrín tí ó ẹ̀ ta ó mọ̀ kù láàrín wọná ọlọ́run jẹ́ fọmọbìnrin yìí wọná ní ó ibi tó ti ń fowó ra lórí gan tó ń ṣe dùá fún ni o lèyìn gbogbo tó ń ṣe fún dùá fún dùwá èèyàn mélòó obìnrin ní ọkọ rẹ lè jáde tó ìṣe sọlá tó dùn á tó kàn máa ṣàdúrà sí i tí ò ní ní ìtọ́ tó ti mú ìdí sọ pẹ́ èyí ń bú lásán hm? nígbà tí o ní sùúrù tí o sí bẹ̀rù ọlọ́run tí o sí ìdúpẹ́pẹ́ ọlọ́run lórí orí tó ṣe fún wa. tó bá ti dánwò mi wò ó rí orúkọ ọlọ́run kẹ́ ọ. ìjọ tó bá ti dánwò mi wò náà ló kù ó nílé sọ́gun ìwọ lọ́kàn rẹ̀ ó mọ̀ mọ̀ lọ́kàn rẹ̀ gbá. Ah! ṣùgbọ́n kan ju ṣùgbọ́n kan ó mà dáadáa ó mà dáadáa ìyàwó mélòó ni olè jí bẹ́ẹ̀ tó sọ tó àárín tó jí lóru tí ó kàn sí sọlá tó dùn á tí sì máa ṣàdúrà púpọ̀ kì í sì dandan pé dọ́kọ̀kọ̀ rẹ̀ mọ̀gá tó kàn máa ṣàdúrà fún un. mo sọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó láwọn súnmọ́ ẹ tààrí lè rí wọn rántí ọ̀rẹ́. mo ń ṣe dùá fún àwọn ọ̀rẹ́ mi jẹ kàn mo fẹ́ mọ́ mọ́ fẹ́ sọ ni o mo bẹ̀rù àwọn ọba àlá kọ́mọdé jẹ́rìí ya fún ìkúnídà kan wọn mo á ṣe dùá fún wọn mo ṣíra ìṣèlérò èmi ìsábà ọlọ́run kò ṣe kó ṣe náà lẹ́sẹ̀ wọn jẹ́ o so mi wá ń ṣe dùá fún wọn wọn á wò lọ́kàn mi pé ah, káwọn náà ti lè wọn ṣe dùá fún mi ní ṣe fún wọn yìí rà fúláàdì ọlọ́run bá wọn jẹ́ kí lágbájá wọn jẹ́ jí àlọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá lágbájá Abu Dharr di ghifari ó ní Abu Darda lọ́jọ́ lánàá ó lọ́wọ́ máa ń ṣàdúrà fún fífí èèyàn náà mùsùlùmí. تسميهم بأسمائهم وأسماء آبائهم àmọ́ ni lágbájá ọmọ lágbájá ọlọ́mà tánà rẹ̀ títí tàmì ẹ̀dọ́ ọmọ tàbí ọlọ́mà tánà rẹ̀ àti ẹ̀mọ̀ ìjọ pé ó yẹ ká máa ṣàdúrà fún wa dọ̀áwó lẹ́yìn náà máa bò lẹ́yìn ní ìsàjà ọkọ̀ àti àwọn ọmọ rẹ̀ ṣe sábọ́ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà àwọn ọ̀rẹ́ yìí ṣe wọ́n tó ti fẹ́ àfẹ́ àṣẹ fún ọ ní ìpínlẹ̀ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn sì yìí láti lè ara wọn mọ́rẹ̀ láyé ńlá ọ̀rẹ́ mi ni ìrẹ́lẹ̀ ọ̀rẹ́ ọlẹ́rùn rẹ́rùn ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn ẹgbẹ́ ìgbọ̀dọ̀ tó ń ti lé lọ́kùnrin. ṣẹ́ńtì ò lè ìmọ̀lẹ̀ láyà inna lillahi wa inna ilaihi so ní sẹ́ńdíà ibi tí wọ́n ni wá sí ìyẹn mẹ́ríkà jésù Abu Darda ni usanihi asma'i wa asma'a abaihi tí mo ń dákọ̀ bàbá àwọn mú mọ́tò rẹ̀ mọ́ lágbájá ọmọ lágbájá ọmọ bá aṣáájú rẹ̀ ìyẹn náà lè wà bẹ́ẹ̀ ní ọdún láwọn ẹ̀yìn ọdún ó sọ fún ìwọ̀n ọdún torí gbà ní ìpínlẹ̀ bá wí ní imán ẹ bá ń gbọ́ pọ̀ àwọn tí o ti tètè change ẹ kàn kọ́ ọ̀pá sàmì náà ẹ ó lè má jẹ sí yín náà ẹ̀rọ náà ti àdúrà fún wa náà wáyé. àdúrà fún àwa àdúrà. ìgbà tá a bá tó tó gé ní momentary advantage lọ́dọ̀ ara wọn tó máa ń lọ sí lọ́dún bẹ́ẹ̀ sí nílé orí. ojú rẹ̀ náà ó ti fọ́ wọ́n ti kó lọ́dọ̀ rẹ̀ ó ti fọ́. wọ́n ti kó lọ́dọ̀ ẹ̀ mọ ìyẹn tí ó bóyá láti rí báyìí tẹ́sí mọ́ sókún pé à ah, ó fẹ́ pa mí ni tó bá ń mọ ìtumọ̀ orí. a ti bari ayé jẹ́ bàbá ìfẹ́ yìí ojú kòkòrò àìní ètò ra ah, nìkan nǹkan jù wọn lọ ìgbòho àwọn sábà rẹ̀ fún àwọn ìgbéra rẹ̀ a ní jàdá pàlọ́ ọ̀kẹ́rà tí ó sì ṣiṣẹ́ ìyá ńlá ti ń sọ́nà kódà àdìsọ́ lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí a jàdá àwọn ọ̀kẹ́rà tí ó máa fẹ́ wẹ́rẹ́ fún ọ̀dà ìgbà gbogbo orí ọlọ́run ní sórí lójú wa orí ọlọ́run ní sórí lójú wa orí tẹ́ ọlọ́run ló ṣe fún ẹ ó kàn ju bọ̀ ní ìyẹn ni kó kàn dúpẹ́ fún ìyẹn lọ́sàn òfin rántí ọlọ́run orí tọ́lọ́ abẹ́nú àti ìlọrọ́ tó ṣe tó wá tuntun ìwà dáa ó ń bẹ nínú ìṣesí ẹgbọ̀rọ̀ wa táwa náà mọ̀ bá a ṣe ń bọ́ ọlọ́run bá gbé ọlọ́run ṣe ń wò wá pé ah, lọ́dí orí. Èmi ìwà ti pa àwọn nínú wa náà bá yọ. Àìmọye ńlá ti ṣe lọ́sọ̀ tó kàn bá ṣe ọ̀kan rẹ̀ mú wa lórí ẹ̀yẹ wa. Àmì ìwọ ló bá dì wá. Ẹ ọ̀kan ní ọ̀dọ́. Àwa dánwó ká máa ní ìrètí já kó kẹ́rù mọ bàwọ́ ká máa gbọ̀n jù. Ọlọ́run ti ní lórí o. Orí ọlọ́run ni ọ̀lọ́rọ̀ àìmọ̀ lọ́rùn fi khayra láti máa rọ̀ àwọn ilé òní dáadáa kankan ṣe ibi tí wọ́n ti ní benefit ẹ̀rùn ojú mọ́ benefit ayé ni ẹ̀rùn ojú mọ́ ṣòro rẹ̀ àdúrà orí ahọ́n yóò wà pọ̀ gan àwọn àdúrà bá ń ṣe fún kọ́rọ̀ ẹ̀gbọ́n àdúrà tó fẹ́ gbowó ni àdúrà náà ṣe fún ọkọ̀rọ̀ tó fẹ́ gbowó àfáà ni wọ́n ti ṣaláyè sí ọlọ́ba kẹwọn ìkan nínú wọn ní o wọ́n ní àwọn tí ń kọ́ni bá a ti ń sinú wa tó fi sọ ògbó wọn tí kò kò sẹ́kù kan àfi ká bẹ́lú àsọ̀rọ̀ yìí o ká lè gun lẹ́sẹ̀ ìlú tí a rè ká lè gun lẹ́sẹ̀ ìlú tí a rè. ilé tí ó kéékèèké wà láwọn tí ń fi wọn kọ́ ayé gẹ́gẹ́ bí ìdílé wọn lọ àwọn ilé ìwòsàn kọ́ wá pé káwọn sòrè àwọn ibi ńlá wọn wọ́n ní ẹni gbúgbú lẹ̀ ó ti dé ìwọ̀n tẹ̀sí ìrùnà máa kàwá wọn mo sì dáná sí fún wọn dáadáa ẹni tó ń bá ń kàn kó làjú ẹ wá gbọ́ náà sí ọjọ́ òní kéwù ní púpọ̀ tẹ́ ó lè pe ó pẹ́ta tí ń ké kura ní létí yín a sì tún pé arábìsì ẹni òye èyí ló ń wáyé òun padà sí pé a ó sọ ọ́ túmọ̀ kó lè yè kọ̀rọ̀ má dáàrí ní àmá. àmì ìlú fẹ́ mú bẹ̀rẹ̀ pé àwọn tí ń kọ́ni bá a ti ń sinú wa bó ti tọ òògùn wọn tí kù kò sẹ́kù kan ẹ̀sìn wúlò tọ̀ níjọ́ tó ṣe kàmá lùdí àdáadáa tó kú sẹ́rí wọn. kí èèyàn sáfáyé tán tán tó fẹ́ wà. Gbogbo wọn tí kú kò sẹ́kù kan, àfi ká bẹ́rù àsọ̀rọ̀ yìí o, ká lè gun lẹ́sẹ̀ ìlú tí a rè, ká lè gun lẹ́sẹ̀ ìlú tí a rè. Ìwọ́n sọ fáwọn káàdì wọn kọ́ra wọn kí ó dà. Kílé táwa náà lè dìsáìtì àwọn àdọ̀fẹ́ afẹ́lé ìfi àwọn bàbá wọn. Ìkàkàn pa ayé ti, ìkàkàn pa ẹ̀, kásà àmójútẹ́ kọ́ ẹ̀, kásà àmójútẹ́ kọ́ ẹ̀, kásà mọ̀ ṣe mẹ́sùrù dáwà, kásà mọ̀ ṣe mẹ́sùrù dáwà ilọ̀lá الدعوة إلى الله الدعوة إلى التوحيد ọlọ́run tó wá kẹwàá pẹ̀lú súnà kò ní dáhùn súnà ìdí yóò dáhùn ọpọlọ rẹ ti ṣèṣe ọrẹ yóò fún ọmọ tó di ọmọ ẹ kò tẹ̀lé mọ wá ní òwe ìpààrọ̀ kiri mọ́. so èèyàn mélòó ní ti ẹ̀sìn pé kódà bí ẹni tó táwọn yẹn bá rí àbùkù ara wọn àṣà bìbì wọ́n sáré fẹ́ mọ́ káàkiri ni ọkọ̀ sí nítorí rẹ̀ wọ́n báwọn àfáwọn náà ṣe rí náà ìfẹ́ ń gbọ́ ni pé ẹ̀lọ́kọ̀ọ́fún ẹ̀gbọ́ ẹnìkan wọ́n wá bá mi ní wọ́n béèrè àwọn béèrè kan lọ́wọ́ mo wá dá wọn lóhùn kan àwọn àlọ́ wọn ní ẹgbẹ́ ìgbà tó bẹ́yà kí ni náà rán àwọn tí òbí wá kí wọ́n béèrè fíìmù láti ṣe ẹ̀ fíìmù tó àwọn wà fún àwọn ọmọ pé ẹ̀kọ́kọ́ ju eléyìí ẹ̀wọ́ àárẹ̀ fíìmù yẹn fíìmù tí bá ilé ṣe bẹ́ẹ̀ fún ọmọ bá yọ ọyẹ tí bá ilé kọ́ ọmọ tí ọmọ tó ń jókòó báyìí wọn lọ pé àwọn kọ́ ju eléyìí òun plọ̀ òun plọ̀ níbi fíìmù bẹ́ẹ̀ ni ọlọ́run yẹn máa lùbọ́ yẹn lọ olú ọmọ rẹ̀ tó dáa tó fẹ́ ká sí ọ̀hún àìmọye bá àfọkàn sí tọ́lọ̀ ń jù wá tó yẹ kó ṣe lè nà ọ́. ẹlòmíín bẹ ládùúgbò rẹ ní pàtàkì mọ́sáàsì bẹ ládùúgbò rẹ kó láwọn ń tẹ̀sí bá ó fi ẹ̀dùn ẹ̀dùn kó fáwọn lọ sún náà kó ṣe kankan ó sì wà ní sáré. àwọn tí ń tún á ṣe gbìyànjú àwọn ni wọ́n fà wáyẹ̀. Hmm? ìyá rẹ̀ ò ṣe kọ̀ọ̀kan òjò àdúgbò ìyá rẹ̀ rí bàbá rẹ̀ ò ṣe kọ̀ọ̀kan àwọn àbúrò rẹ̀ ń òkà kò ká kú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń rálẹ̀ kò ká kú àmúsọ pé ọ̀rọ̀ lórí àmúbi ẹ̀yà ọ̀rọ̀ lórí Dr. Sharo àwọn sọ̀rọ̀ lónìí lórí àbúnà àti ẹ̀rí lè kẹ́ àwọn tí ó sì mọ́ tẹ́tí sí náà nítorí àádìí tẹ́rìbíyà tẹ̀lé ìdí wọn fi rọ̀ bá ọmọ rẹ̀ àdínkù mọ́ pèsè sí bóun ti tóbi tó ẹ̀wọ̀ ayan bóun ti tóbi tó náà tó wọn kéwà tó ń kéwà tó ń kéwà ẹ mọ̀ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ níjọ pé ẹ̀ láàpá ẹ̀ ká sọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ nìkan lè pè é pé ọ̀run yìí dáa ẹ fẹ́ kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ tuntun lóbi náà ẹ̀rọ bì ẹlẹ́sùn wọn mọ́ lọ́wọ́ títẹ̀ ìjọba kan ní ẹni tó wípé kò lẹ́ sọ ààrẹ di switch lórí hmm? ọ̀rẹ́ di switch yìí pé nẹ́tíwọ́ọ̀kì wọn gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ kó tó dé báyìí. sọ ọlọ́run kó ṣàánú ọjọ́ máa ànábì nípa bá máa ń ti bẹ́ẹ̀ mi kí wọ́n pè wọn wọ́n sọ́ọ̀pì àwòrán àti níbi ìmọ̀ ìwà ní sáfù alákọ̀ọ́kọ́ fún mọ̀lá ẹ̀yẹ dìbò ìlà ayẹ ẹ̀rù mọ àìlẹ́yẹ yìí nà sáà wọn. but àwọn afá pé àti èdèlé kí ló tóbi jẹ́ àìlẹ́yẹ yìí ìmọ̀dà làbí àìlẹ́yẹ yìí mà. Tààrẹ tó lè dáhùn. Fún mọ̀lá ẹ̀yẹ dìbò ìlà ayẹ ẹ̀rù mọ àìlẹ́yẹ yìí tàtàhàmù a orí ibẹ̀ ni ànábì ń sọ sọ́rọ̀ láàyè pé orí orí kan náà kò jẹ́ ẹ̀ńtọ́lọ́run padà yọnu sí ẹ̀pọ̀ ọlọ́run fi yọnu sí yẹn wọ́n pa sí o ẹ̀pọ̀ so rẹ́pọ̀tì tó ń gbé towards ọ̀dọ̀ náà every time yẹn ọlọ́run kì í ráyè ọdún yẹn rárẹ̀ ètò òfin lọ lé kéwì láti ẹ̀kọ́ mi kéwì èyí tí wọn náà fi ń ṣàlàyé fún yẹn ni.

kí n tó sọ nọ́mbà wa fẹ́ pé àwọn ń fọkàn sí pé káwọn yẹn ṣe wá lórí káwọn yẹn ṣe wá lórí àwa náà yìí fọkàn sí pé ìlú náà lẹ́nu ọ̀sẹ̀ àwọn èèyàn lórí nọ́mbà wa tá a fẹ́ máa gba orí ó pọ̀ ju nọ́mbà wọn tó fẹ́ máa sóore lọ àwọn èrò pé ọ̀nà wọn ìlú náà lè máa gbà sóore àdéhùn bá padà lówó tó máa lọ́wọ́ bá fún yẹn ní ìdílé ìdílé tó ń ṣe fún wa ẹ̀ ìwọ́n náà bí ara rẹ̀ tó ń tó wà sọ fún ọ aláàrin bá rẹ̀ sáà lugu lówó ní tún wó ní kala wọn sàhábà fi sabu tí wọ́n dé sábò sára lówó sábò lugu tó lówó sábò ìrora lówó nípìnlẹ̀ so oníkálukú bá ṣe wá gbélé ayé kò sí sátífáìsì kankan sàlámà ọlọ́run Allah ṣàrán wa ó ní àwọn afáàtì yàtọ̀ ní pé kí ni jẹ́ ọ̀sọ́fẹ́ awọ́ọ̀dì apá kan wọ́n sọ wípé ọ̀sọ́tò awẹ́l onáà ní alùpùpù ilẹ̀ ìlọ́pì káàkiri ní mọ́sálásí ni wọ́n ń pè bẹ́ẹ̀ <laughs> ẹ̀wọ̀n kan Ibrahim bin Yazid an-Nakha'i tààtọ̀rọ̀ wọn wọ́n ní máa ń tètè dé mọ́sálásí dẹ́gbẹ́ náà ti gbọ́n máa sọ̀rọ̀ wọn fún múùbù ìṣirí náà sára láti twenty years ago mà ó jìnnà lè sọ láti ìlà wa ànàfẹ́ mọ́sìn ẹ̀ tíráyà. Abu Aisha. Something you can do. Try it. Ìyẹn mọ́ kàn mú dọ̀tí kan bí àti ìmọ̀ àwọn ṣe. Àwọn akẹ́kọ̀ọ́ àti yóò sọ fọ́lọ́ ọjọ́ gbé làwọn ṣe àmì yóò ní sọ gan. Wọ́n rí kó jáde fún yẹn pé ah, ó wà consistent about it. Ẹ try it. Ìjẹ́bi wọn fáwọn èèyàn ṣiṣẹ́ ni pé try it lọ́sẹ̀ kan pé òun wà ní mọ́sáàsì kan tó pè ọ́. Ìwúrò kù ti rẹ̀ ọ́ ni sí ìtúwọ́lẹ̀ mi báyìí kí ní kí wọ́n sọ pé standard world báwo bá kí ni ṣe ní bí ara sáà gbọ́n mi báyìí kò mọ́ ọ láàrin. a ìmọ̀ bóyá tètè débẹ̀ bó ṣe jẹ́ sáré sọ báyìí fún tàbá débẹ̀ tẹ̀ tuntun sọ. ṣètọ́n sábà ti pè wọ́n yóò sá lọ yóò padà tí àwọn olóyè ọmọ kan tí wọ́n sọ mi rẹ̀ àhà sá lọ yóò padà ẹnu gbọ́ tó bá ti pè rún orin ìlú mẹ́ta lè ṣe àlá níbi ìbàdàn ní òde tọ́jú wọn ṣètò ń sá lọ yóò padà yóò sá lọ yóò padà ṣẹ́tọ́ náà dé sí tó bá lọ tó bá padà bẹ́ẹ̀ bá láti pè rún aláwọ̀ aláwọ̀ àtúmọ̀ anna muhammad rasulullah ìtumọ̀ sáà ó wá mọ́ ń ja iṣó kan ah, ẹni gún tán ànábì ní wàláwù dùrọ̀ fún láyé súnmọ́ yẹnì láyé súnmọ́ òbí ó sì ní iṣó kọ̀ọ̀kan tí yóò wá já iṣó yẹn iṣó yẹn wá dún pàápàá kí àzáàmù yẹn mọ̀ bá wọ etí rẹ̀ rárá ànábì wa máa fi sóró yẹn láti yẹpẹrẹ ní máa ya sókè ìṣó àdéhùn bukari ni náà lè ṣe wàhálà Bukhari wàláwù dùrọ̀ tún bọ́ọ̀ Bukhari ni o hata láìsùn àtàdé yóò jìyà èso àwọn míì tún pé ṣe èso ẹ̀ sí àkíkọ́ èso rẹ̀ bẹ́ẹ̀ ni david ní aláàzìzọ́ ní ìnáwó jísù mùsàgọ́bì abalabi tí wọ́n bẹ́ẹ̀ ní ìfì ń jẹun tí ó sì rí láàzìmù ní bá ti ń jẹun tó sì jábara ó yàtọ̀ yóò wá yà èso kan yóò tún wá padà wá sọ́mọ́ pẹ̀ wọ́n kan ní wàhálà tó ń ṣe sọ́mọ́ tó ṣe kọ́mọ̀ kò lè dúró wípé kó n kàn fi wálẹ̀ láàrin ìrún pípé àti kọ́mọ̀ kó mo ṣe wà fún àtiwá lọ́kàn bó ṣe kún rán létí kìíní kan kó ah, o ṣe ń fọkàn sí ìrìn ètò pọ̀ jù kò lè tó báyìí yóò rán létí kìíní kan tí ó fi rìdíùsì ọ̀ṣù rẹ̀ torí ẹ̀ orí ẹ̀ tí ìmú fóònù àti wọn bí ìfọ̀lọ́ nínú tó lè dìsáàtì ní ti mọ́tí mọ́tí ìdílé wa training ní oṣù fún ẹ̀mí rẹ̀ kó tó dùn gbogbo tó bá ṣe mò ń bọ̀ gbogbo tó bá fẹ́ ṣe mò ń bọ̀ mo bá ti dé láti máa fáṣí inú àmọ́ ó ní ìdí àjókòó ṣàkárò mọ́ lẹ́yìn ìran fóònù yìí ò ní já ṣàkárò notification máa pọ̀pọ̀ èyí ó sáré wípé à ah, ọ̀bọ̀ ìjẹ́ kìíní a lot of discipline ló ní ẹ̀mí ìdí kẹ́ ò fẹ́ ní fóònù tó sì wà ìjẹ́ náà ó ní máa ní. ó tún wá rí ṣe olóore ṣe kò dín sí olóore yẹn kù èèyàn ní máa ní o. ẹ máa wọ gan o kí tó bá ti lọ tó wọ báyìí tọ́ba ti fẹ́ sùn kọ́mọ yóò tún lọ kíkẹ́ tó fi dààmú tó bẹ́ẹ̀ yẹn tí wọ́n yẹn lè àgbá ìbẹ̀rẹ̀ lọ́jà ṣètọ́n ṣèṣù wọ́n ti rí rà tí gbogbo ẹ̀ka wọn yẹn wọ tó bá lọ bẹ́yẹn ló tún dààmú wà náà dúró náà wọ́n fi gbẹ̀rọ̀ dúró sápò tó wá wá kò lè ṣe sùúrù èyí wá ń yọ ọ́ lẹ́nu ṣe kọ́ sínú nǹkan àtẹ̀yìn ṣe tí kò sí yọnu àdìsí pé káàrí yìí náà balẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ fẹ́ tán wọn á ti àdìsí wà fún náà àlàájálá tún nínú ìṣẹ̀lẹ̀ wọn máa kájú kájú kájú kí ẹ lọ lè ká tó bá jókòó ẹnu lè kàn tẹ́tọ̀ ní pé calmness wà lára ẹ̀ ní àbájọ ẹni bẹ́ẹ̀ kàn. ara tó sì mọ́ pé ẹni ṣíríṣì tí kan wọ́n wúyẹ̀ wúyẹ̀ wúyẹ̀ bí ẹ̀rọ pé dáadáa ni kí ẹ̀mọ́ kan lè kàn. mo kọ́ sí mo ń sọ mi wọn abẹ́ ọlọ́run pé ọlọ́run tó jẹ́ pé tí mo yọ ń bẹ̀rẹ̀ ni mò ń ka mo ìtàrìyàn mọ̀ balẹ̀ <laughs> kí ẹ máa ṣe ìgbàgbà lọ kó má ti ṣe tán kó tán fẹ́ ṣùtù sí nǹkan mi kó ṣe kó tán kì í padà ní nǹkan àti ìṣe ọba jẹ́ yìí a ti kàánú tí a kàkà lọ́dọ̀ àwọn afá àwọn àtàkì ìpè tọ́lẹ̀bẹ̀lẹ̀ yìí tí gbogbo ẹni tí wọ́n máa sáré switch from one action to another tí ó ti parí kan ṣètàn ni wọ́n fi tàn wọ́n jẹ. ó wá ní jẹ́ pé kí olóró náà ló fi tàn ó ó gbé òdo olóró báyìí Allahu Akbar ìgbà náà ni wàá máa jẹ́ kó ibi ohun gẹ́gẹ́ ní ìbá lọ ṣùgbọ́n lèrè iṣẹ́ tó fi ń ẹ̀yàn náà sílà tó ní ẹ̀kan ní ọ̀kan tí ẹ̀ bá bá tó bá bọ́kàn rẹ̀ pàtó ní ti ayé ọ̀kan ìbá fà ní ní táfà ní ilé ọ̀kan tó gbọ́ ìbá dìkọ́sẹ̀ ní alùpọ̀ ìjẹta wípé ṣètọ́ ní bàbá yọ ìsàyẹ̀ mẹ́ta at least fan wọ́n ní ní wọ́n yàn tí wọ́n ti tú wá fa wàhálà rẹ̀ nǹkan kan tó wá yan mẹ́ta ó yẹ kó yẹn bẹ́ẹ̀ lọ sí tọ́ni ẹ̀sìn bó máa ta kùránì yẹn ah! tó kùránì ọ̀dà bọ̀ kó ha ó tún yẹ ẹ̀ nílẹ̀ yóò tún wúlò fún ẹ̀ ó tún áà ah, ah. ó ní o ṣẹ́rí mi gbẹ́sì tó bá ká lámà báyìí tó bá gbé kùránì báyìí kò ní ká wọ́n pè tí oṣù náà tó bá ilé dáṣe tọ́ lóun ní àtẹ̀yẹ yóò wọ́n ra lọ́pọ̀lọpọ̀ orí ẹ̀ ti pé àwọn apákan tí èèyàn bá rí mọ́tò tó ẹ́kú mọ́tò lè yàn láì fàlàyé yóò máa la kí mọ́tò yóò máa ṣáìn ju bó ṣe kó máa ṣáìn lọ tí yóò fi ṣiṣẹ́ tí yóò fi fowó lówó rà tí yóò fi ní tẹ́sù yóò máa gbìyàn wá ah, kí ni yóò máa gbìyàn jẹ́ yóò máa gbìyàn lọ ká á á á á ṣe láìpẹ́ tí ò láìpẹ́ kó bẹ̀rẹ̀ nìyẹn láì fún èsì náà nìyẹn ṣúra kí yẹn lè kánjú make decision yẹn ah, ah, ó ṣe tọ́ báyìí nàdámọ̀ wà wá sọ̀rọ̀ ìlẹ́rìí bẹ́ẹ̀ rí fìsàhẹ́ àdéhùn mẹ̀kọ̀dáde bin al-aswad mẹ̀kọ̀dáde kúntù ana wàsọ̀ ìbẹ́yà mi mo ní èmi àtàwọn ọ̀rẹ́ mi méjì kan ìdí pa wá àní nǹkan kan àwa lọ bá nàbí sallallahu alaihi wasallam ànábì wa ní ó dáa nínú wàrà tí wọ́n máa ń gbé wá lásìkò báyìí ẹ máa gba wàrà ẹ máa pín sí oyè ọ̀nà iye àwa ẹ̀kọ́ máa tó wa ẹ̀fọ́ àwọn àfáàlù kìíní kan ẹgbẹ́ tèmi náà lẹ̀ ó ní ọ̀kún tó ọ̀fàlù kì í sì máa fi bẹ́ẹ̀ ó bá dijọ́ kan. mo bọ́ wà pẹ̀lú sọ́nà lọ́wọ́ àlejò lábá pín wàrà kan wà á nà yẹ zahabu ilẹ̀ àǹsọ́ ànájú lọ́wọ́ kí àwọn àǹsọ́ ó ní fàjá àmì ṣèpà. fọkọ́ rẹ̀ ni ìnà Táwọn bí wàá méjì wàrà tẹ́ bá dímọ́lẹ̀ tí ó dé, ìmọ̀ àwọn àǹsọ́rù, ìnáhù yòdìsíkù àǹsọ́rù. Àwọn àǹsọ́rù ó bá sọ̀rọ̀ wọn ni wọ́n fún ló ń jẹ, àwọn bí ó ti jẹun náà tí ó níbi ilé yìí. À ó ní fọ̀rọ̀ ẹ̀tú. Ṣètọ́nù sá ṣe ṣe ṣe ṣe fáṣẹ̀rí ìtòlù lábà. Mo bá mu wàrà náà nì. Ó ní fàlámà ṣẹ̀rí túbú nà dáàmà ní ṣèǹtọ́nù ìbọn ni ayé ẹ ti wá pàmò rẹ. Hádìsì lẹ́rìí nínú Kùránì bẹ́ẹ̀ ìkọ́lá láwó pọ̀ màlámà káfárọ́ kọ́lá ẹni ìbàrí ọ̀hún. Òní òfẹ́ tíyàn sí àṣìṣe olóòzọ́ bẹ́ẹ̀ bá ti ṣe sọ́nà ó ti mọ̀ pé regret kẹ́ mọ́ regret yóò kó yóò bú fún ẹ̀mí ìjọ ìṣẹ̀tẹ̀ ìṣẹ̀gán lọ kì í ṣe rìgẹ́ẹ̀tì ń tó jẹ́ ànàdáàmà tí ṣẹ̀rí àǹfẹ́ ò èèrè fún òtún ọ́sọ orí búrá ọlọ́run ní orí búrá irú yẹn ṣe náà ni máa ń fẹ́ fi hàn irú yẹn ó ní nàdájọ́ ti ṣe ìtàn ṣe tán bá fún sọ fún mi pé ṣé ayé ẹ̀ ti bá ọmọ kí ló ló mọ náà ọmọ wàrà náà ní ó ní ọba òkè à fa ìtàjà tí ìbákarí bíi bíbélẹ̀ mo bá mú aṣọ bá dàbò ní pé sọ́ọ̀fà yá ìnàbí anábì yẹ̀dí wo muhammad sọ́lá àtàrà anábì ó dé ìfihàn wà láyé dídú ṣàrọ̀ ọ̀bàrò kò ní rí wàrà rẹ̀ nínú pé fún mayẹ́dùrú aláìyàbìl hàlá tí wà ní ọlọ́run bá ń fa yí ẹ̀jẹ̀ olùgbọ́dà tó borí aṣọ bá ti dáborí ẹ̀sẹ̀ ló tó sí kalẹ̀ pàtó títí tánà lùdìdì ó nàbí sallallahu alaihi فسلم تسليما لا يوقظ النائب ويسمع اليقظان ما ننزل من سلامة تبقى ومساسي أنا بيلي السلام عليكم ẹni tó bá tí ò tí sùn ló gbọ́ nípa lẹ́yìn ẹni tó bá tí sùn ó gbọ́ ẹni tó bá tí sùn ní jí láàyè òkèdò náà ẹ wọ́n yóò fi mí rú àlìyá kọ̀ọ̀bọ̀n yóò sì jẹ́ kí ẹni tó wọ́n yà àsàlámù àlè. ìṣèjà káwọn ọmọ rẹ̀ ṣe nìyẹn wọ́n bá wọlé nígbà nípa sílẹ̀kùn fẹ́ wọlé lọ́dọ̀ àwọn ará ilé yẹn àsàlámù aláìkùm bábá sì wà tán àti sùn ó dà ṣé rí ìlú ṣe pẹ̀lẹ́ yìí ó ní tútù tẹ̀mí máa ń mú bọ́ ọpọlọ àtọkàn. kò yízi ọmọ ìlà kọ́ ha ilẹ̀ lẹ̀mí iná sọ́bàrò kí o lè máa lo ìsẹ̀mí rẹ̀ báyìí ó ṣílẹ̀kùn ó wọlé oríyàwó ẹ̀ ó jókòó ó ṣe gbá ó ṣàwó ó fẹ́ sọ̀rọ̀ bí ṣe sọ̀rọ̀ náà النبي بعد صلى الله عليه وسلم السلام عليكم النبي قال ثم ذهب إلى شعبان النبي بعد سيوري صلى الله عليه وسلم آه النبي قال اللهم وبعد رسولك يا النبي قال اللهم أطعم من أطعم من أطعمني واسقي من سقاني آه أخي فقرت مبدل كل بيت ìkan nínú àwọn ẹran táwọn fún ara rẹ̀ yìí para rẹ̀ ní àmẹ́lọ́lá àmẹ́lì gbọ́dọ̀ di ẹran lálẹ́ máa tẹ gbogbo ara rẹ̀ fọ́nà ti fi kọ́ àdúrà tó ṣe yìí ní ogun ló jẹ́ kókó jẹ́ oúnjẹ rẹ̀ yìí ó nígbà tí fi dé ọ̀dọ̀ àwọn ẹran yìí gbogbo wọn wàrà wọn ti kú mo bá tẹ gbogbo ẹ̀ tó fún manzanna anu ahlu muhammadu ayé sáàyèbú nísìlẹ̀dàrí àmẹ́lì ò lè mọ̀ òun àtàwọn aráàlú ẹ̀ lógún ò lè mọ̀ káwọn lè rú wàrà wọ́n wọ́n tó kú wọ́n á dùn bá nàbí fàkóso yà á Rasulullah ṣọ̀rọ̀ wọ́n ní ànábì ọ̀yà máa mú. ànábì bá ní máa bí kẹ́yà ó ní israel ànábì ó ní fàṣẹ ìgbà ànábì bá mú. fún mọ́kú píṣọ̀ fún mọ́kú píṣọ̀ fún mọ́kú píṣọ̀ ànábì mú mú débi fún bàtà mi wá yó mo wá rẹ́rìn-ín ibi pé hátà mo fi ṣubú sórí mo sá lè bá rọ́kàtì dùn áyè nàbí sallallahu alaihi wasallam àdúrà tó ṣe yẹn dáa ah, ó tó ṣe pé nítakò débẹ̀ ní ṣe tọ́ọ̀nù ní mo ń ti hàn gan ó ní ṣe yọ nínú àdìsí pé bí ṣe ń lọ sí ń bọ̀ bára èèyàn ò bá balẹ̀ olùjẹ́ látara ṣetán ẹ̀rọ ní àwọn apara rẹ̀ jẹ́ yóò ní èyí tí mo ní kí wákàtí márùn ẹsẹ̀ ìwà múṣe tán bẹ lára mi wákàtí kókó wákàtí fifty wọ́n pè ẹ̀rùn lọ ó tún padà wá tẹ́ ẹ bá tó kírun pé àná àdéhùn mọ̀ kàyà wọn sọ nìkan ó ní anábì tí wọn ń sọlọ bá alẹ́ ọlọ́rọ̀ sọ́lámà ó wá ní tá a bá ti fẹ́ kàmájà fi sọ́nà ní ibi májà anábì yóò tún wá sọ pé tá a bá ti fẹ́ sọ́nà ní orúkọ wọn ní látàdàrú fòròjà tẹ̀lé ṣèkàn lábùú ìgbàgbà anábì máa ń lò lọ sọ́nà ní ibi májà látàdàrú fòròjà tẹ̀lé ṣèkàn ẹ má fààyè ilẹ̀ fún ṣèkàn ẹ tó fi lọ tó fi dé bẹ́ẹ̀ ti tún ṣe kọ́mọ̀ tó yìn ó tún ti dé padà ó tún ti dé padà ó tún ti wá bí ó ṣe dà àwọn èrú kò kéèyàn wà calm kéèyàn jókòó kárí yẹn balẹ̀ kéèyàn máa ro lọ́kàn tó yẹn rédi two hundred pain ó lè jẹ́ látara ètò ìṣètàn kò fẹ́ kó rẹ̀ ọ̀kan ṣe yanjú bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ padà rí kan wá ìyanjú wọn ìpadà rí rẹ̀ distraction ṣe tán pọ̀ débi pé kò ní láti wàhálà púpọ̀ máa ń sìn kó kàn lo fóònù nípa yóò distraction easily kò ní láti wàhálà tó bá yẹn mọ́ tó ti tẹ́lẹ̀ mọ́ ọlọ́run kó ṣàánú wa so Ibrahim ní Yazid náà kàyí a máa tètè dé mọ́sálásí apá kan wọn náà wà fà wá sọ wípé ìtètè dé mọ́sálásí ní sọ́fùlà awọ́ lè kí ní sáfù gẹ́gẹ́ ọ kọ́lá Ibn Abdul Barr rahimahullah Ibn Abdul Barr ní wàlá a'lamu khilafa ní ìmọ̀ ìyapa ẹnu wọ́n sọ nínú tíra wọn àdìsíkà bàtún sọ̀rọ̀ lórí àdìsí wọ́n ní wàlá a'lamu khilafa wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní قال عليه الصلاة والسلام المهجر إلى الجمعة كالمهدي بدنا ìkámọ̀ tètè débi nǹkan gẹ́gẹ́gẹ́ ìkámọ̀ tètè débi ìhun gẹ́gẹ́ ni wọ́n fẹ́ wà á máa kọ́ ọ́nù ohun fi hadithi máa rìn fún malamia jìdú ilá yẹsẹ̀ yìí wọ́n alẹ́ yẹsàmù falhaaru fi lasáàmù fi alẹ́ yìí àìdá tún alásọ̀fin àwà. ìyẹn nígbà tí mo tún wọn alẹ́ kan pé xeyìrì ni àwọn míì tún pé الصف الأول لطالبه لا على النداء وهو حق الكلام أو ينتهي يعني يقول ابن عدان صامي ابن صامي ابن نصاب مين وهو حق الكلام وأن يرد الضمير منه إلى أقرب مذكور ولا يرد إلى غير ذلك إلا بدليل وقد قيل إنه ينصرف إلى النداء أيضا وفسره القابل بأنه الموضوع الذي لا يؤذي فيه إلا واحد لا يؤذن فيه إلا واحد بعد الواحد بعد واحد وهذا موضع لا أعرفه في سنة ثابتة ولا قول صحيح ولا قول صحيح لا لا لا ولا قول صحيح نعم ولا قول صحيح وقد روي عن عبد البر رحمه الله عنه wàlá àlàmù kìláàfà ìmọ̀ yapa ìmọ̀ kàtà lọ́dọ̀ àwọn àfà bẹ́yìn alẹ́rùlámà láàrin àwọn olùmọ̀ anna man bákàrọ̀ wà ń tazọrọ̀ sọ̀láta tí ẹn tó bá tètè di mọ́sálásí tóbi pé wọ́n ń retí pé á ah, wọ́n pè ọ́ ní ìsìn àbí wọ́n gbẹ̀rùn dúró ní ìsìn àbí àtifẹ́ tí tó ń tètè dé wà ńlám nìsọ́ni fi sọ́fìl àwà kódà tó jẹ́ pé kò wá bá wa tò sí fáfọ́ alákọ̀ọ́kọ́ afdọ́lù mímọ́n ta akọ̀rọ̀ ànàhà òun lóore jẹ́ tó dé lẹ́yìn rẹ̀ lọ fún mọ́sọ́lá fi sọ́fìl àwà kódà tó jẹ́ pé fáfọ́ alákọ̀ọ́kọ́ ló ń fi hàn. jíjẹ́ tèdè mọ́sálásí torí ẹ̀ nígbà tí mo kọjá lórí mọ́sálá tí n bá dé mọ́sálásí tí n bá tètè dé mọ́sálásí táwọn yàrá rẹ tó táwọn tó ti àjí sáwálá kọ́kọ́ sáwálá kọ́kọ́ sáwálá kọ́kọ́ èmi ìsájú ẹ̀ ní gbọmọ̀ pé mi ti bá àdìsí wọn ni ẹ̀zọ́ sílẹ̀ kọ́ lábùnà bẹ̀rẹ̀ kí n kálẹ̀ kan sí wàlá àlàmù khilafan ní ìmọ̀yápọ̀ ẹnu kankan lọ́wọ́ àwọn onímọ̀ بين العلماء أن من ذكر وانتظر الصلاة وإن لم يصلي في الصف الأول أفضل ممن تأخر عنها ثم صلى في الصف الأول ẹn tó tètè dé olóore jẹun tó dé lọ òun ò bá jẹ kó òun rí sáfà alákọ̀ọ́kọ́ ìkírun ìtọ́gbẹ́gbà lọ yẹn tábàkà níbo mi àwọn mímu ara sọ́fà alákọ̀ọ́kọ́ yẹn náà ni wọ́n gbà lérò kí títí lè mọ́sálásí nìkan bọ̀ sẹ́ni tí ó sọ pé kò sí títí lè mọ́sálásí bẹ́ẹ̀ tòun tọrọ ẹ̀dínà bíbá nìyẹn pé ah, ara wọn tó sọ pé nùsọ́fọ́ alákọ̀ọ́kọ́ yẹn náà ni wọ́n gbà lérò so èyí ti tún ìgbọ́n tó rà sọ wípé ẹni tó pẹ́ dé mọ́ṣáláṣí torí pọ̀ tó sáwọ́ alákọ̀ọ́kọ́ ó wá lóore ju ibùdó bẹ́ẹ̀ ni àmẹ́ tó sọ bẹ́ẹ̀ ibùdó abdulbar wàhúwà bùnà abdulbar àwọn náà ni wọ́n lè sọ bẹ́ẹ̀ la alamu khilafan bayna al ulama anna man bakkara wa intadara as wa in lam yusalli fi as-saff al-awwal afdalu mimman ta'akhkhara anha inna sọ́lá ìfọ̀fẹ́ ìtawọ̀. àwọn sọ fún wa pé Ibrahim bin Yazid Nahai rahimahullah ó ní kuntu àti ìlànà sí mo máa ń dé mọ́sálásí máa tètè dé wàlá òsọ́lù fi sọ́fẹ́ ìtawọ̀ nǹkan ìfẹ́ tó sáfà láwọ̀kọ́. mo máa ti dé bẹ́ẹ̀. ààyè ká tètè dé onígbìn Yazid Nahai náà jẹ́ kí ni òun wọn gbọ́ náà kò tako téèyàn bá lọ́ọ́ ní àti wọn sọ́fọ́ aláwọ̀kọ́ kó wà bẹ́ẹ̀ ìmọ̀wé yíwa ọlọ́ọ̀tà àlàáyé. Àdẹ́tẹ̀lẹ̀ èyí lọ pé wà ní àdúrà tọ́lá jẹ́ báyìí mo ti sọ ìjà àdẹ́tẹ̀lẹ̀ èyí fún wa. Ní ìkan nínú ọ̀nà tí wọ́n bù kọ́ rígbà wa, Bùlọ́ọ̀dù yìí fún Tèmi ṣètọ́nù sálọ. Allahu akbar Allahu akbar yóò sálọ kò ní jọ. Apa náà wà bá ní kí ló kó fi sá. Àwọn kan sọ wípé torí pé kò fẹ́ jẹ́rìí níjọba ìlú àlùfíà náà kó ń bọ̀. Kò fẹ́ jẹ́rìí. Wọ́n ní torí pé àwọn ìlú ìgbàgbé sọ̀rọ̀ lọ́wọ́ àlùfíà tí ò ní jẹ́rì fún jọ́gbọ́n rẹ̀ àtàkùn lágbájá máa pè wá wàyí lálẹ́ lóhùn ìlà hanson ó dà kó jẹ́ pé kó ń gbọ́ jẹ ó dà gbọ́ pé ẹ̀rọ mi kan ń gbọ́ kò gbọ́ sáńsọ gẹ́gẹ́ gbogbo tó bá gbọ́ yẹnyẹn sí nǹkan dọ́dọ̀ rẹ̀ ló jẹ́ fún jọ́gbọ́n àti àná. èjìnnú ọ̀ ẹ̀sán ó jẹ́ ìyọjá ìyàlẹ̀ ni ó jẹ́rì fún ẹni náà àti àná. so ọ̀la ńlá là ń bẹ wípé ọmọ pẹ̀lú. ṣètò òní ó wá ní gbọ̀rọ̀ kan iṣó kan tí máa ń yà tó bá ti ya iṣó yẹn báyìí iṣó yóò dùn ún dídé pé yóò fi pèsèǹtì ara ẹ̀ ní gbogbo nǹkan tá à gbogbo gbàdánù tá à ṣe. àdìsí ẹlẹ́kẹta ìzànúdì àdìsọ́lá ẹ wá wo nǹkan arígbọ́n àwọn afọ àpòyọ àǹfààní kan pé à ah, wọ́n yìí dá náà lẹ́yìn tún ilẹ̀ sọ́lá ti tàkọ̀gbó ha hó zuwa wọ́lá ìbàdàn.

so hadith tó tẹ̀lé tó ní anábì sallallahu alaihi wasallam al-mu'adhdhinuna aqwalu a'naq aqwalu an-nasi a'naqan yawm al-qiyamah hadith hadithun azim hadith yìí torí pa àgbọ̀ ẹyẹ mi ò jẹ́ ká mọ̀ ní pé kan náà apá ni kéèyàn jẹ́ wọn agbẹ́rún lórí kó jẹ́ ìmọ̀ ọ̀rọ̀ olórí hadis sáà ní àlùmọ́ àdìmọ́n akọ̀ọ̀lù àná akọ̀ọ̀lù náà ti àná kan yọnu tìyàn kí ni túmọ̀ akọ̀ọ̀lù náà ti àná kan. àwọn kan ní túmọ̀ akọ̀ọ̀lù náà ti àná kan ní pé àágùn ẹ̀sẹ̀ wọ́n máa ń tàn ẹ̀sẹ̀ wọn àrùn ọlọ́run tí wọ́n máa ń ṣe fún orí kí ogun tí wọ́n máa dọ̀rọ̀ wọn wà ní overwhelm wọn ọrùn ogun tí kí ogun tí wọ́n dè lọ àpò àlọ́ àná àwọn kan náà ìtumọ̀ rẹ̀ kọ́ nù àwọn kan sọ yìí pé ti bọ́lọ̀ sọ yìí pé ó rí wàtáwọn ìmúdìrí ní náà fi sùúrù ولو ترى إذ المجرمون ناقصوا رؤوسهم ṣebóòrí àwọn ọ̀daràn tó bẹ̀rẹ̀ sí àwọn kèfèrí tó jẹ́ pé ọrùn tí wọ́n ti gbọ́ báyìí lọ́lùkì àwọn látara ẹ̀ṣẹ̀ ọrùn àwọn ọmọ àgbẹ̀mọ́ lọ sókè tó wọn. ó fi bí èèyàn bá ti dúró dé sí yóò ti lọ fún báyìí ìbára tó ń jáde láti ṣó o rí pé àwọn ni wọ́n fẹ́ mi sí olórí tó pọ̀ jù almu'adhdhinun jọ̀rọ̀ òkè àná. àwọn ọmọ sọ wípé almu'adhdhinun ọkọ̀ àná kan yọmọ òkè àná ọ̀rọ̀ wọn ju àti sọ yìí lọ. àwọn ọmọ sọ wípé kì í ṣe ọrùn báyìí ìtumọ̀ ẹ̀ ni pé òǹgbẹ ò ní gbé àwọn ìjọba òkè àná gbogbo ẹni tó bá gbé àpò ẹ̀rọ gbogbo pẹ̀rọ pẹ̀rọ gbóògbé gbé àwọn ìrànlẹ́kẹ̀ àwọn òǹgbẹ ò ní gbẹ. ànáfà yọmọ fìyà wọn ni alimami Suyuti rahimahullah Abubakar wọn mú wáyé nǹkan náà ọ̀rọ̀ wọn Abubakar náà bí dáhùn ó bí bàbá rẹ̀ kí ni tuma sọ́lá ànáfà kọ́ọ̀lá láwù Abu kọ́ọ̀lá sẹ̀mẹ́ntì abu yakul tí bàbá mi sọ wípé léṣà máa hadithi anna ànáfọ̀hún fatul ibi báyìí nàásà. yàpèṣúnà yawma al-qiyama àwọn èèyàn ògbógbè àwọn èèyàn gáà níjọ́ ògbógbè al-qiyama fàyídà àpèṣà al-insan àwọn àpèṣà al-insan ìǹtọ́wà ẹlòkòrò òǹgbẹ tó gbẹ wọ́n yìí yóò jẹ́ kí ọ̀run lọ. wọlé mọ ẹbí náà láyé àpèṣù ẹ̀ olùpẹ̀rún àwọn òbí onígbẹ wọn fa àná òun kọ́ ìmọ̀ orí tó ń bí onígbẹ wọn lọ́gbọ́n ẹ̀ òkè àwọn láàrin láàrin wọn. àwọn míì tó sọ pé kì í tó fèsì mọ́ rẹ̀ ni wọ́n ní sọ́mà sọ pé rọ́jù ló ń làwó ọlọ́kàn fi ìkẹ́yìrì làwó kíkà àtúnmínà kẹ́yì ẹ tó ní ìpín nínú nǹkan òwúrò ní wọ́n sọ pé ní ọlọ́kàn fi yà àlejò wọn sọ pé akọ́wálù àná kan iṣẹ́ rẹ̀ rẹ̀ agbọ́rọ̀ àwọn kan àwọn tí wọ́n pèrò iṣẹ́ ìwò lè yóò kó dárí kìámà nìkọ́ ẹni tí wọ́n pèrò ó súnmọ́ ó súnmọ́ ó bọ̀ bájẹ̀ wọn ó súnmọ́ pẹ̀lú ọ̀pọ̀ ó bọ̀ bájẹ̀ wọn nígbà tí ẹ̀fọ́ ìyẹn bẹ̀rẹ̀ yóò mọ̀ tètè dé bàbá gbé pàbí ilé àlùmọ̀ àgbìnú akọ̀ọ̀lù náà ti àná kan ọmọ ìkẹyà àwọn olùgbé òní gbẹ́ làwọn míì tù sí àwọn míì ti tù sí pé à àwọn mi bí onígbẹ yìí ẹ̀ẹ̀ná kan gangan ní ìgbésẹ̀ pé yẹn kò wulẹ̀ kọ̀rẹ́ àwọn tó wọ ní ẹ̀ẹ̀ná kan kò kọ̀rẹ́ sáwọn wulẹ̀ ká so àwọn míì tó máa pé àwọn ni wọ́n sọmọ́ lọ́wọ́ ọba jùlọ subhanahu wa ta'ala àwọn tó bá jẹ́ mọ́ àgbẹ̀rún abẹ́lẹ́wọ̀n ọba aláà ó ṣe àwa náà nínú àwọn tí ó ṣe lórí rẹ̀ báyìí لا يسمع مدى صوت المؤذن كان شو أنا حديث يا ميت عند قدري حديثي وحديث عبد الله بن عبد الرحمن بن I think I mean صعصع ديالك ون وبارا تدور بارا يعني بارا تدور بارا يبي أبو ذا قدري صوت يبي يي كنا كمان دير دلالة ما دير لون يتوه بوا لينو بو شو جوالك كان ليه كل كل ìdí ohun rẹ sókè hadith yìí àwọn àbáà ní wọn ló jẹ́ pé yọ ẹgbẹ́ tá a bá tó gbogbo wa bá ti lè lò kì tó yẹ ká gbé sókè kí ló lè sọ láyé sinmi ò mọdà sọọsì mọ̀án mọdà sọọsì mọ̀án zéyìn kò sẹ́ni tí ó gbọ́ mọdà kí ni mọdà rọ́ọ̀yà tó sọọsì mọ̀án zéyìn ibi tí ohun rẹ ti pè wọ́n lọ kó tó wọ́n dé tí wọ́n fẹ́ kéèyàn ọ̀rọ̀ pé ó lọ gan-an ó wá ní láti fún bídíà ni ẹgbẹ́ yóò fẹ́ bẹ̀rẹ̀ kí ó padà ní tó bá ti sọ yẹn tábà àgbàgbà tó tètè yìí ṣe à wọ́n ní láyé snowy mọ́dà sọ́wọ́tì mọ́ adé bó bá ti lè lọ tó tó ti di pé mọ̀fúnmù gọ́yà kan bẹ́ẹ̀ ni ṣé mọ̀fúnmù gọ́yà gan ni ẹ̀ mọ̀fúnmù tífà mọ̀fúnmù tífà yẹn láìsàn mọ́dà sọ́ọ̀tì mọ́àdì ibi tó ń rí ó dìé wọ́n fẹ́ kóhùn rẹ̀ lọ́gán ní jínnùn wàlà ẹ̀sùn wàlà ṣe gbogbo tó bá gbọ́ pípé ìran yẹn paramata ìlà ṣe ìdálọ́wọ̀ yọmọ kìyàmù nǹkan náà jẹ́ ìgbọ́jọ́ ìgbọ́jọ́ kìyàmù abẹ́lọ́wọ́ ọba Allah abẹ́lọ́wọ́ ọba Allah wọ́n dàn fún ṣàlọ́wà ọlọ́run àwọn orí ọlọ́mọdé kókó wa àdéhùn ìmọ̀ bùkọ́ فهذا يميل إن شاء الله المهم يعني والأحاديث في فضله كثيرة àwọn àádìí tó sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún ẹni tí ń kẹ̀ ọ́ pọ̀ gan débi wípé wọn a máa gbọ́ ìró bàtà bìláàlù ẹni tí wọ́n pè wọn àmì kan ọ̀la rẹ̀ kan níwájú rẹ̀ ọ̀la rẹ̀ kan torí máa tó bá ti tó bá ti ẹ̀rọ ara rẹ̀ bá bàjẹ́ yóò ṣàlù àlá àdánù iṣẹ́ olórí kan máa ń ṣe iṣẹ́ olórí bí ìrìn ọ̀hún náà iṣẹ́ lóore tó máa ń ṣiṣẹ́ lóore tó mọ azil kéèyàn jẹ́ olùpẹ̀ ohun ìta ńlá ni. àwọn kan náà àwọn àbá sọ pé ìjà nàbí pé orí. sọ̀rọ̀ láàrẹ̀. dẹ́ sànàbí bá pè wọn tó bá ń ṣe tàṣáwúrù kí lànàbí máa ń sọ níbi ashadu anna muhammadu rasulullah tó náà máa sọ pé muhammad àbí sọ pé ashadu anni rasulullah ewu ni mo sọ bẹ́ẹ̀. àdìsí wa ni o ìfún ní dọ́kọ̀ ánsàrẹ̀ wọn Buhari kí n sì bá mi mọ́ sọ rẹ̀ táwọn ìwà kí wọ́n sọ pé at-tahiyyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu as-salawatu lillah assalamu alayka ayyuhan nabi assalamu alayka ayyuhan nabi wa rahmatullahi wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن وأشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم معاوية رضي الله عنه كيف كان البخاري معاوية دخل من باب الجنة وهي الجمعة ومن الله أكبر الله Allahu akbar òun náà wá ń dáhùn lórí ìjókòó mi báyìí ó rí pé ìmáàmù níjọ́ júmọ́à òun náà máa dáhùn yẹ̀kúrú mísìlá máa yẹ̀kúrú àdì lórí mi báyìí bàbá jókòó tó pẹ̀lú yẹn Allahu akbar Allahu akbar Muawiya náà wá ń sè Allahu akbar Allahu akbar ashhadu an ilaha illa Allah náà sọ أشهد أن لا إله إلا الله من رواية من معاوية الرقي وأنا وأنا أما فاهم يجي جلاليزو وخالي بميجوا داري باني نوا أتقول وأنا أشهد أن لا إله إلا الله وأنا ìmọ̀ jẹ́rì bẹ́ẹ̀ mọ́jọ lọ sọ́bẹ̀ rọ̀ ìmọ̀mù ma sọ bá àwọn ìjọ ọdúnmọ́ tí mọ́mù bá sọ kí làwọn ń ṣe tí mọ́mù bá fi lè sọ أشهد أن محمد رسول الله أنا سقي أشهد أن محمد رسول الله أبي كذا begini نعم وأنا ابن صوت صوت حي على الصلاة وأخرج البخاري معلقا بخاري والجري ومعلق في يبدأ يكون ده ولا ده ما سلف وقوم لا حول ولا قوة إلا بالله أمازون تاني يتاقى لا حول ولا قوة إلا بالله أشهد أن حي على الفلاح أبو صبيح. الله أكبر الله أكبر يقول أكبر منك wípé Allahu akbar Allahu akbar rọ́ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ bí akúbárò yìí apákanì ọ̀n gẹ́gẹ́ bí àmọ̀bárò yìí ti sọ pé àti ìdè bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n kà sọ ni. pé ṣé dọ́mọ̀lá wọ̀ Allahu akbaru àbí akọ̀ ní Allahu akbaru sùkún àbí awọ̀ ní Allahu akbaru. ètò gbajúmọ̀ tá a máa sọ ní kéwì Allahu akbaru sàfí bùkárí gbé yàn wá ọ̀pọ̀lọpọ̀ rìwáyà náà tó kò ní ìdíkà kúrò lórí kí ni o Allahu akbar rúù lè dọ̀nù ṣùgbọ́n á discuss àti masala àwọn míì tí wọ́n sọ pé ara wọn lè pè báyìí wọn lè pè báyìí wọn lè pè báyìí àtúnṣe rí wọn insha Allah àmọ́ tá a bá ti débẹ̀ yẹn náà àwọn ò sọ pé kí ni o Allahu akbar Allahu akbar la ilaha kí lásán bẹ̀rẹ̀ kò sí wàhánà bẹ́ẹ̀ àwọn ò sọ pé kí ni o la ilaha illallah now tọ́lá ṣe kọ́ ọmọ náà tá a sọ nígbà ìgbà tí kọ́ ọmọ náà máa ń jẹ́ azan àwọn afárá nígbà táwọn ń gbẹ̀yìn fáyé yaqul nísìlá náà yaqul mu'azzin lọ́wọ́ àbí ìjábẹ̀ náà bẹ̀lá àti àbíjà àbí sàáyìn ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ la ilaha illallah sọ yẹ wa la ilaha illallah. النبي صلى الله عليه وسلم وجيرتو قايتا كما جاء في القران اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقام محمودا الذي وعدته إلى كان إيه؟ نعم إيه يا مولاي نعم ماذا قلت حلت لو شفعت يوم القيامة آلف حق عصبه شهد الله لا إله إلا الله عصبه شهد أن رسول الله عصبه عبد الله أنا حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر أعنو صلى لا إله إلا الله أنت في عنا به كذا لا إله إلا الله أهلا كم بار من بار يشكني يصبي أوانا كان جودي ما مكو بير خطبة أعنو يشتني أعنو صلى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ọwọ́ ìpọ̀ ẹ̀rù ọwọ́ ilẹ̀ ẹ̀mbà ní ọwọ́ àmì ẹ̀rù fún àwọn àgbẹ̀ ok kwẹ́sàn kọ̀kan gbọ́dọ̀ jẹ́ ẹ̀rọ náà kò sí pé ẹ̀rọ tó tún á pamọ́ nínú question yẹn kò sí òun náà àìsàn. ọkàn bá ti ń padà sílẹ̀ òun ni kí wọ́n máa kẹ́kọ̀ọ́ pé ìṣòro wà nínú ìṣòro. wọ́n ní tí gbogbo nǹkan tó kéèyàn bá ti fẹ́ máa fà lọ́bẹ̀ ní kéèyàn máa kẹ́fí èṣù ẹ̀ fi sọ́ra rẹ̀ ọ́ gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ tó rí ní pé tí máa ń fà lọ́bẹ̀ náà sí làǹkan lódodo èṣù fà yẹn lọ́bẹ̀ iṣẹ́ olóore náà láti lè bá gbà lọ́wọ́ èèyàn yes àwọn fàṣà ní mọ́mí dùn pa ìmọ̀ sọ bẹ́ẹ̀ ó fẹ́ fà yẹn lọ́bẹ̀ iṣẹ́ olóore ó ti mọ̀ pé èèyàn ò ní lè ṣe yẹn yóò bá bẹ̀rẹ̀ ṣe olóore kan jésù bá ní kí yẹn fi rẹ̀ fi hàn tọ́kàn yẹn wá lọ pé fílẹ̀ lọ ṣèlú kí ẹ̀wọ̀n filẹ̀ kí ẹ̀wọ̀n parí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí olóore ọkàn yẹn wá ní filẹ̀ wọn filẹ̀ parí ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí kí ẹ̀wọ̀n lóru wá ní ọ̀rọ̀ ikú díẹ̀ kó máa ka Kùránì ìjọ tó bá ti ṣe lẹ́ẹ̀kan tó wá ní pé òrí Kùránì yẹn kà ó ṣe lẹ́ẹ̀kejì ẹ̀kọ́ sí iye wọn náà ìyá fún ìpadà wá sọ pé ọjọ́ ìjókòó ẹjẹ́ mi àtẹ́mọ̀ sí wọ́n ti yanjú ọ̀rọ̀ ní kìtàbù làtàrò tó yé àìsàn sí ìgbọ́gbọ́ sẹ́yìn. Okay, okay. definitely dáàlù náà lọ́lọ́kà ìlú lọ́nà báyìí èèyàn méjì lẹ́tọ̀ọ́ sí ipò kan èèyàn wá step down fún kékeré agbẹ́dá lọ sí tí èèyàn mọ̀ pẹ́ẹ́n tó lè ṣe dáadáa ni o gbogbo dáadáa tó bá sí mẹ́rin ń gbọ́n dáadáa tó tí èèyàn bá mọ̀ pé kò lè ṣe dáadáa tí èèyàn bá step down fún gbogbo aburú tó bá sí mẹ́rin ń yọ̀pọ̀ Wallahu a'lam. Nah. Àmì ọ̀nà. Fìdíà. Bí àjímọ́ ṣe fìdíà ní, ẹmọ́ ṣe ń gbà fẹ́ ìwà ní kápá àti lè gbà wẹ̀ wíyàn jarugbo àbólé àìsàn tí ò láìsẹ̀ tó bọ̀rọ̀ àbówà nírú position tó jọ bẹ́ẹ̀ tó yóò ṣe fídíà fídíà ni kéèyàn fún àwọn èèyàn ní oúnjẹ preferably mùsùlùmí ó jẹ́nu àwẹ̀ àbí ìjẹnu àwẹ̀ ó fi sínú àbí òfi sínú èèyàn fún olóúnjẹ tó ṣe débi oúnjẹ tó lè bọ́ ẹnìkan tí ẹ bá fi bọ́yàn ní fàhóòs ẹ̀yọ̀kan náà ó fi àwẹ̀ kan mu ó jẹ́ pé ìsinú àwẹ̀ kan náà òtítẹ́lẹ́lẹ́ àwẹ̀ kan wà ó lè kó gbẹ papọ̀ mẹ́wẹ̀ wà papọ̀ ìjọ kan wọ́n sì ní kápá àti gbà rẹ̀ ó lè mọ gbà lẹ́yìn kọ̀ọ̀kan ó lè gbà lónìí ó mọ gbà ní ọjọ́ mẹ́ta ó tó gbà ní ọjọ́ mẹ́rin tó wáyé kó láǹfààní àti gbà wẹ̀ àmọ́ fílíà oúnjẹ nínú ìlú tí ó wà tí wọ́n sọ pé wọ́n gbé oúnjẹ fún èèyàn kan oúnjẹ yìí tó ọmọlúwàbí kó pọ̀ ju kó kéré jù nǹkan fẹ́ kó ṣe nìyẹn ọlọ́wọ́ àlẹ́ náà ọlọ́wọ́ ó kọ́lé pé kó má jẹ ìmáàmù àbí ẹni tó ní àìsàn salad àbí àìsàn iṣó iṣó máa ń bẹ̀rẹ̀ nílànà máa só gan-an ló lè jẹ ìmáàmù ó ti bá débi kó ti dà ìsàn fún kò ní ìdílásíkò lórí irun mọ́ ní irú ọ̀ràn bí kó bá tiẹ̀ dé kí ti gbogbo àìsàn ló gbà bẹ́ẹ̀ o àwọn àìsàn kan wà ẹja lu salad ẹni tí wọ́n sọ̀tọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ ó ti dà ìsàn fún yóò mú omi yóò fi wẹ́ ṣòkòtò rẹ̀ kó tó kírun tó yóò kírun bẹ́ẹ̀ tó bá wá kí bẹ́ẹ̀ yóò kò ní fi àlùwàlá kan kò ní fi kí ọ̀ràn méjì ìran kọ̀ọ̀kan ní òfin kí ẹni tó wá wọ́n tó ń kéèké ó ǹjẹ́ alifilẹ̀ síwájú kó máa kí ọmọ lọ àwọn fáà ní tó bá jẹ́ sálàsì mo sọ yẹn wọ́n ní bẹ́ẹ̀ lọ bọ́tà abárẹ́ lò ní òbẹ́ta ṣùgbọ́n síta bá ẹja gbé báyìí síta bá fẹ́hùn lẹ́yìn rẹ̀ ta ní ọ̀hún wọ́n ní bẹ́ẹ̀ lọ. torí pé máa ń tọ́ hàtọ̀ látún tọ́ hàtì máa mọ́tò ẹni tó bá jẹ́ pé iṣẹ́ náà ní ọ̀hún àdẹ́pà wà náà ní ọ̀hún. ìmọ̀ ìyàsó iṣẹ́ yẹn ti dà ìsàn láàrin ìṣẹ́jú kan ó lè ya kò lè dá dúró mọ́ ǹjẹ́ tábà kẹ́hìn lẹ́rọ ènìyàn bẹ́ẹ̀ tá nírun ànírun ṣáàlì fi jẹ ìmọ̀mù rárá àmì fi jẹ ìmọ̀mù tó jẹ́ àwa bá a ti ń kí n fáwọn akẹ́hìn lẹ́yìn rẹ̀ ń kọ́ ànírun òun náà nírun ọlọ́wà rẹ̀ tí wọ́n ti dáhùn pẹ́sẹ̀ yìí. wọ́n máa ń líbi tó yá ìsàn. Ẹ kí ni wọ́n rẹ̀ sí kí ní kílé tó fi jẹ́ pàìsàn sí ní ìdíkan máa ní? Ní ẹ kàlàyé fún ọ pé ìyẹn gẹ́gẹ́ kan mọ́ lùdì ni. Tí wọ́n lè mọ kí wọn lẹ́yìn èèyàn, wọ́n sì máa mẹ́rùn. Wọ́n mẹ́rùn kí ṣe dandan tí wọ́n lùdì. Wọ́n lè bọ́ sẹ́yìn káwọn fẹ́ràn káwọn má bọ̀ síwájú. Mo ti dáhùn ẹ̀mọ́ náà pé ṣáàlẹ̀ tí ẹni ẹ̀ síwájú àrìn ara. Bọ̀tá bá kí lẹ́yìn rẹ̀ ta mẹ́rùn á mẹ́rùn. Ọlọ́wàá bẹ̀ẹ́lì yìí pé ṣètàn náà wá jẹ́ bí wàsíwásá tì yìí náà. yòókù náà náà wọ́n tọ́má ti lo ẹni rẹ̀ tọ́má ti nínú àbí tọ́má ti lo àṣẹ ìpáhùn ní ṣe ìgbésì nìkan náà wà lórí rẹ̀ ṣe ti báyìí lórí ọ̀lọ́lọ́gbọ̀n tó lè kú lè ní màmí tó má ti lo kẹ́mọ̀ ṣe ìpáhùn kì í nìkan náà wà lórí ṣe ìpáhùn jámọ́ kí ni o ṣe pé kì í torí pé jẹ́ sùn dín ó tọ́ka mọ́ wa ní jámọ́ nínú jìnnàtì wà náà ó yọ abẹ́yẹn ó jẹ́ ismu jins ìṣẹ̀lẹ̀ rẹ̀ ká wọn ní jamu wallahu a'lam. tó ń jẹ́ kùmọ̀ ìwà ni pé ṣètò ọmọ ẹ̀yọ̀ kan rárá àwọn ṣàyàfín náà ni wọ́n ń sọ al-ilmu inda Allah next question ṣọ́ra. Fadilatul Amir question yìí question dáadáa ni. náà àmì wọn. muazzin bẹ́ẹ̀ náà ni mo á bẹ́ẹ̀ ni àwọn fáṣọ mo á dé náà lè ṣe wallahu ta'ala a'lam. Gbogbo. Ẹ̀nẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó ní ládádé náà nìyẹn. Ṣùgbọ́n kí èèyàn tó lè ní sífà tó ti lo ismul gẹ́gẹ́ bí tí ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlẹ̀kọ̀dóòdù lásán tó mi ti fààrí téèyàn máa ń ṣe gan-an ni wọ́n gbà lérò rẹ̀ bàbá wọn máa ń pè wọn ní mọ́ṣáláṣí ọlọ́run lọ́wọ́ àìní wọn lórí dáadáa wọ́n lè ti pé for more than forty fifty years wọ́n fi ń pè wọn ṣùgbọ́n wọn èrò kan ń pè wọn máa fi ń pè wọn mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé èròǹgbà wọn ni pé ọlọ́run bá kà á mọ́ fún wọn ìṣègùn ẹ̀rí tó wọn bá ń fa ọ̀rọ̀ àdáni ó wà ní dandan nǹkan bá ọkọ̀ sọ ní pé ẹ̀bà wa ló sáà tìǹtì máa pẹ̀rọ ẹ sáàmọ̀ pé wọ́n á dénà lèmi tó yóò láti abẹ́ ṣe tí wọ́n kó ṣàánú wa náà ẹ̀wọ̀n. a máa rántí ara wa náà dùn àwọn ìdàgbéjọ ọlọ́run kẹ́yìn rántí lágbọ́já náà bá mi kí ẹ lè ka ogun ọlẹ́ ẹ̀kan náà. Bìlẹ̀ ìmáà wàláyé ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ni. Kí ẹ lè lo lágbù mi náà alifáàbù kan àbí àdé tó kó gbogbo àwọn ọmọ yìí sí wọn. Ìyẹn lè ṣe. Ó tún mọ́ ń da kí ẹ pẹ̀sìkálì kà wọ́n ti ẹ̀rìn kan gbà kan. Ah, ọlọ́run ọba Abu Mu'az ọlọ́run ṣe báyìí, ṣe báyìí. Ó dáa ń bọ̀ kò dà pọ̀ bó kí ẹ tó dì sáwọn kan yẹn lọ́dún yẹn náà á jọ máa ṣe fún àwa náà yìí tó yọ ọ̀rẹ́ yìí ló máa lágbájá ló máa sọ ọlọ́run lọ kí ẹ máa dá kọ nígbà míì ká dáadáa ni ọlọ́wọ́ àlà ọlọ́run ẹni tó ní. Yeah ẹgbẹ̀rún nàìjíríà níwà ìṣèlú tó ń lò wọ́n lè pèlè sí àwọn ìṣẹ́ tó ń fi tó máa jẹ́ kí nípa ìrìn rẹ̀ ṣọlẹ́tọ̀ ṣọlẹ́tọ̀ tí ibi tí wọ́n ti sòfin pé five hundred ní káwọn èèyàn máa gbé sẹ́ni ká lè gbé five hundred ní tiẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ àmọ́ tó dẹ́sẹ̀ kò dẹ́sẹ̀ ọlọ́wà lọ tẹ́ni tó fẹ́ gbé bá ti yọ́nú síbẹ̀ fájọ́ mọ̀ táwọn èèyàn ní èdè ọ̀pọ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ tó wá jẹ́ constituted authority gangan ló ṣe bẹ́ẹ̀ against òfin ada tó yẹ báyìí ọlọ́wà rẹ̀. last question ṣáà wọn. ẹ gbọ́dọ̀ dápọ̀ afá kankan náà. Àwọn èèyàn tú lọ́nà tó pọ̀, èyí tẹ̀lé rántí ni mo sọ yìí. In fact, ìtẹ́mi mọ̀ kan tún tí ó ju kí mo tún sọ ìgbà lọ mo kàn sa àwọn èyí tó mo fi kò dáa jù mbẹ tó ṣe déédéé ẹ̀rí pé àwọn ọmọ àdínú atọ́lù náà sí àná àpamọ́ tó ká sọ pé wọ́n rẹwà ni kò ọ̀nà tó ń gbà tún pọ̀ tó ló dá àwọn èèyàn láàmú ọlọ́wàlà àdìsí tá à ń sọ yìí ìmáànà rẹ̀ ó dá èmi gan láàmú mo ní láti lọ́ọ́ máa wá àlọ́ olùkù nínú ìdìsánù làárọ̀ ìfikíra bíṣẹ́ ìdìsánù làárọ̀ kí làwọn lábọ́ ti lè olùkù fún mẹ́ta àrí fún wọn mo wá rí èèmọ̀ kan lábọ́ wọ́n máa ń lo àwọn àbọ̀wò jẹ́pẹ̀ wọ́n máa ń lò fún àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ tí yẹn bá mọ nǹkan ṣe wọ́n ló ní yẹ́dùn kúrá ìṣe ọwọ́ rẹ̀ gùn níbi nǹkan ó mọ̀ nǹkan yẹn ṣe ni téèyàn bá ní mọ̀gán wọ́n ní kọ́dà mọ̀rí ó ní rùsókòl kọ́dà ẹsẹ̀ rẹ̀ rìnlẹ̀ níbẹ̀ tẹ́gẹ́tẹ̀ tíyàn bá jẹ́ aṣáájú wọn lè sọ́dún aṣáájú so gbogbo ẹ̀yà ara ni wọ́n rẹ̀ mọ́ tí wọ́n ní láti máa wá ọ̀nàpọ̀ ẹnupọ̀ ẹnupọ̀ nínú àwọn àṣà kárí mo ti rí rìsọ́ọ̀tì ẹ̀rí ohun ìgbàlá kan ti tẹ̀lé jẹ́ oríkèé mi rí tó ń tán lè túpọ̀ tó di báyìí àwọn kan tún kàn mí náà ṣùgbọ́n mo rí pé ìlú ò ní ẹ̀rí òun ẹ̀jẹ̀ ń tán أبانا مسيحنا أبانا والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت الله وبركاته Thank